إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة ní òní ìtàkùn inú oṣù ìjọba ìfowópamọ́ oṣù karùn-ún ìrọ̀ ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún. في عظمة أبدي وبجي الإجراء السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ìlànà ọlọ́run ọba sùhán àwọn àtẹ̀síwájú nínú ìtàbí adàbìlì mọ́fúrájì lè rahimahullah ẹ lọ na àbáwọlé tí a wọlé sílé ní ọgọ́rùn-ún márùn àti mẹ́tàdínní ogójì báàbò tàwásùsù àyín ìlúmọ̀jì nínú ọ̀nà tí ń sọ nípa ìgbaniláàyè níbùjókòó ẹnìkan dé kọ́ fẹ́ jókòó ká fún un láàyè àdìsí àkọ́kọ́ tó wà lábẹ́ ilé òun ni àdìsí ẹgbẹ̀rún ọgọ́rùn kan ogójì àdásánà ìfọ̀nà ìbí. حجبنا ابن عيينة قال حجبنا عباد الله بن عمر عن نافع عن ابن عمر قال قال النبي صلى الله عليه وسلم لا يقيمن احدكم الرجل من مجلسه ثم يجلس فيه ولكن تفسحوا وتوسعوا آه. الحميدي حدثنا قوي حديث قال ابن عيينة ìyẹn náà sọ fún ọ ní ọmọ ìdúlá ibùn Umar aládọ́dọ̀ náà fẹ́ látọ̀dọ̀ àdúlá ibùn Umar àti aláhùn sàlẹ̀ àdúrà wọn làjẹ́ bí sọlọ lọ́wọ́ àtìsọ́lá ní láàyò kì í mọ́nà àdùkùmọ̀ rẹ́júlá ní mọ̀tìlísì. ẹnì kọ̀ọ̀kan yìí kò gbọ́dọ̀ gbé yẹn nílé níbi tó jòkó sí. tó mọ̀ yẹn ti lè láàkín dípò ilé yẹn tàfàtàhù ìyẹn ní ilé ẹ̀ṣúra kì kí a bá lọ súnmọ́ apá kan mùtàwásàrò ẹ̀sìn lára yín láàyè lọ́gbẹ́ni kí ọgbẹ́ni kan dìde kọ́ bá wà yí rẹ̀. حديث nínú àgọ́ ìlàfẹ́ a máa rí níbẹ̀ ibi ìkọ̀fúnni nípa ìmágbé yẹn dìde níbi tó jókòó sí láti lè jókòó bẹ́ẹ̀. ṣùgbọ́n tí ìyẹn bá jókòó wọ́n á yẹ kẹ́ ẹ̀ jókòó sáà yẹn ọwọ́ àdìdè pẹ̀lú yọdún rẹ̀ ó fi ààyè lẹ́fẹ̀ẹ́ni tọ́sẹ̀ ní òbúrú tó pin ìgbà tó dájú pé náà ẹnìyẹn dùn sí láti fi ṣàpọ̀lé ẹ̀rí pé wọ́n wà náà àdéhùn yẹn òun ni pé èèyàn gbọ́dọ̀ lé èèyàn sí níbi tó jókòó sí kó wọ́n á jókòó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ni ẹ bá yọdún sí kò sí láì sí mọ́ mùsùlùmí rahimahullah wọ́n gbé gbàrà yìí látọ̀dọ̀ jáde ọ̀ wọ́n là níbi sallallahu alaihi wasallam ni a ní ẹnìkan ní yíyọ̀ gbọ́dọ̀ gbé ọmọ ìyá rẹ̀ dìde níjọ́ jọ́wà kọ́ wá jókòó sáàyè rẹ̀ walakin yaqulu tafassahu àmọ́ ẹ̀sùn ra pọ̀ ẹgbà ènìyàn láàyè mọ̀gbẹ́ni tí ó ń lẹ́nu kẹ́dìdé kọ́ máa wà yí bẹ́ẹ̀. nínú hadithi a tún máa rí níbẹ̀ bí. ìrùkúṣẹ́ rí àbí pọ̀ tí èèyàn gbọ́dọ̀ dé èèyàn níbi ní kù sí. yóò máa fura tí ẹni yẹn dínkù tó bá jẹ́ èèyàn tó lápọ̀lé bóòlù ẹni tó ń sọ pé kó dìde nìkan ó lè pàdé ọkẹ́ fún ìgbà nígbà tí mi àwọn ajẹ́ nǹkan ni wọ́n fi lé mi tètè mi olóko sí. bákan náà tábà tó wọ hadith yẹn a máa rí níbẹ̀ ìṣèlélójú òkòrò lórí kí ni ọ tẹwádọ̀ ìtẹríba kífẹ́ òdìlé máa ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí. bákan náà nínú àgbáyé tábà hadith yẹn a máa rí pé ó ṣẹ̀tọ́ fáwọn tó bá ti wà níkàlẹ̀ tó gbà wọn ní láàyè ìyẹn àwọn tó bẹ̀rẹ̀ ẹnu ọ̀dà bá wọlé mi tí <clears throat> a tún wọlé sí báàbò yẹ́jìlì sọ̀rọ̀ rọ́jòló àìsùn tà ẹnu ọ̀dà yìí sọ pé èyí ó jókòó síbi tí àwọn èèyàn bá jókòó parí ẹ̀kọ́ nìyẹn ẹni ọba fẹ́ bọ́ wájú yóò tètè tètè ibi tí jòkó bá parí sí lèyìn ó jòkó sí hadith tó wà lábẹ́ rẹ̀ hadathah muhammed bin tufayl. قال حدثنا الشريك سمعت عن جابر قال كنا إذا أتينا النبي صلى الله عليه وسلم جلس أحدنا حيث انتهى محمد بن طفيل حتى تناقوا حديث الفوار ومن شعريك ناس قوالا قد السنان حتى رجالي أبو السمراء وني أوا أوا تعالي النبي تعالى تدعى النبي صلى الله عليه وسلم في قوكا ومن جوكو حيث انتهى بتاعي باتاتي Sheikhuna Al-Albani الله wọ́n ti sẹ́rí hadith ìtanijí wà bẹ́ẹ̀ nípa ẹ̀kọ́ kan nínú àwọn ẹ̀kọ́ ìjókòó lásìkò ànábi sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló mọ̀ kódà àwọn onímọ̀ ni ó lò mọ̀ òun ní pé tí èèyàn bá dá ìjókòó tó jókòó síbi tí ìjókòó bá parí síbi kódà ọjẹ́ náà nẹ́lẹ̀kùn. tí yẹn bá wá ráàyè gbà yẹn hàn kójú kò mẹ́ ọgbọ́dọ̀ máa sọ jẹ́ kẹ́nìkan dìde fóun nínú àwọn tó wà kalẹ̀ gẹ́gẹ́ báwọn onígbèraga ṣe máa ń ṣe nínú àwọn olórí àtàwọn tí wọ́n wúra wọn sí ti ṣéèkù eléyìí kẹ́tíṣẹ́rí àgbọ̀dì pẹ̀lú hadith ìtọ́jú yìí tàbí kàṣáájú kí ẹnìkan ò gbọ́dọ̀ lé ẹnìkan dìde níbu jókòó rẹ̀ kọ́ wá jókòó mbẹ́ àmọ́ ò ẹ súnra jọ kẹ ẹ sì gbára yín láàyè ẹnu ọ̀dà bá wọlé mi láti wọlé sí báàbọ̀ láàyò fárọ́kù bẹ́ẹ̀ lẹ́yìn lè sọ wípé èyí ọgbọ́dọ̀ torí bóun fẹ́ jókòó àwọn ẹni méjì tí wọ́n jókòó súnmọ́ra wọn kí ẹ wá láwọn láàrin. wọ́n lè lájọsọ kẹ́ tí wọ́n sọ lọ́wọ́ ó lè pọ́ sí ibi irú ìjókòó báyìí alẹ́ rẹ tó lè fi gbọ́gbọ́ yorùbá. òyìnbó lọ́gbọ́n àdéjúkù àdáwùsá ẹni tó wá gbé bí rẹ jókòó sí lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn tí wọ́n máa wò pé bàtà bá ti dákẹ́ díẹ̀ yóò sáré mi sí lé ìjọba yìí wọ́n sọ. sọ́wọ́n àdìpọ̀ wọn kàn máa wò rẹ̀ sáfi parí gbogbo ọ̀rọ̀ tàbá wa parí ọ̀sẹ̀ béèrè nínú ọ̀rọ̀ mẹ́wàá mẹ́ta nìyẹn máa rẹ̀ ẹ̀dígẹ́ẹ̀tì wọ́n jẹ́ nígbà tá a sọ̀rọ̀ lọ yẹn tó bá ti sọ̀rọ̀ sáà wọ́n parí báàbò kan tẹ̀lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ni wọ́n sọ wọ́n là gbọ́dọ̀ lé ẹ̀ jáde níjòkó torógbédè rẹ̀ ìwọ wá dé ọba làwọn láàrin àwọn pé wàhálà ni inú ẹ̀kọ́ tó ṣẹ̀rí àpọ̀ wà a kò gbọ́dọ̀ la ẹni méjì a gbọ́dọ̀ kó sí wọn láàrin kájọpọ̀ bẹ́ẹ̀. حديث هو على ذلك قال حدثني إبراهيم بن موسى حدثنا إبراهيم بن موسى قال حدثنا المرور بن خالد عن أسامة بن زيد عن عمرو بن الصعيب عن أبي عن عبد الله بن عمرو أن النبي صلى الله عليه وسلم قال لا يحب لرجل أن يفرق بين اثنين إلا في الله قال آه، إبراهيم بن موسى حدثنا هو في حديث إبواه قال على فراس بن خالد هنا لا تدع أسامة بن زيد لا تدع عمرو بن شعيب عن أبي عن عبد الله بن عمرو wọn là nẹbi sọlọlọ àṣàlá ń sọ yìí pé kò sẹtọ fẹmi kan tó sòmpinya láàrin ẹni méjì tí wọn jò ẹ lárí ní ìhìnà àyàfi pẹ̀lú ọ̀dà wọn wọ́n fi àyè gbẹ̀yìn ọ̀dẹ̀ rẹ̀ tí mo lè jókòó láàrin yíyó ìyẹn yàtọ̀ sí ìta àwọn ṣe láàrin ẹni méjì tí wọ́n dúró lọ́nà àti ìfẹ́ gbàrin yìí ọ̀tọ̀ ni ẹ. ìyẹn máa ń ní bí ọ̀rọ̀ láti ọ̀fẹ́ kan nù. ṣùgbọ́n àwọn ẹni èèyàn lè gbà yọ̀ǹda báyà wọ́n jókòó àbí wọ́n dúró ẹ̀dá kò sí mo lè kọjá ní àárín kìí ṣe lábìyẹ lẹ́gbẹ́ àbóògùn bẹ́lẹ̀ àbí kéèyàn wò pé tó ń gbé síta ni yẹn kọjá kẹjọ ọ̀sẹ̀lẹ̀ ẹ wọ bí bí ara tẹ máa ń ṣe títí yẹn bá ta yọ lẹ ìjà ó máa wáyé lé ọgbẹni bí ara tẹ máa ń ṣe bí yáà olùdáyọ sáàrin ọdẹ ìjà ó máa ṣẹlẹ̀ àwọn ẹni méjì ń sọ̀rọ̀ ìyẹn lè gbàyàn dá tó bá fẹ́ sàyàn ọ̀gá ẹ̀rí àyàfi pẹ̀lú yọ̀ǹda àwọn ènìyàn hadithi ó ń kọ̀ fún wa pé èèyàn gbọ́dọ̀ jòkó láàrin àní méjì tọ́rọ̀ lè wà láàrin wọn tọ́jà fìrí tàbí àmẹ́rà ń ò dẹ̀ fẹ́ kẹ́nìkan kí ó gbé àwọn kó gé ọ̀rọ̀ yẹn àbí kọ́ nẹ́gà sí àṣírí yẹn kódò lè dájú pé kẹ̀kẹ́ ń ṣe pé tó máa wo kíní yẹn ọ̀fẹ́ lẹ́wọ̀n mo fẹ́ kọ́ máa dọ́gbọ́n sọ́mi ní lọ́wọ́ àti wáyé o o lè sáré fún kí lóògùn báyìí sí o wàá lọ làwọn láàrin ẹ̀rí torí bẹ́ẹ̀ káwọn alẹ́kùn gbìyànjú ká máa lo ẹ̀kọ́ yìí ẹnu ọ̀dà àbáwọlé mi wọn lè bá a gbọ́n yẹtàkàtà ìlà àṣọ ibi ìlúmájìlè wíwá rọrùn bẹ́ẹ̀ náà o kéèyàn máa yẹ ìjìká àwọn èèyàn tí ó fi déwájú ti lọ. وكان lè pèyàn síbẹ̀ láàrin حديث تجورة إذا فهمنا بعيد قال حدثنا البيان بن عمرو حدثنا بيان بن عمرو قال حدثنا النضر قال أخبرنا أبو عامر المدني وصالح بن رسول عن أبي مليكة عن ابن عباس قال لما سئل لما سئل عمر رضي الله عنه كنت فيما حمله حتى أدخلناه داره فقال لي يا ابن أخي اذهب فارجل لمن أصابني ومن أصاب معي فذهبت فجئت لأخبره فإذا البيت ملحاد فكلمت أن أتخطى لقاءهم وكنت حديث حديث السن حديث السن نعم وكنت حديث السن فجلست وكان يأمر إذا أرسل إذا أرسل واحدا بالحاجة أن يخبرهم بها وإذا هو مسجد مسجى مسجى وجاء كعب فقال والله لئن لئن دعا أمير المؤمنين ليبكيه الله لا يبكينه نعم. الله لا ليبكينه لا لا نعم. لا يبكينه الله ولا ولا ينفعنه لهذه الأمة حتى يفعل فيها كذا لا نعم. حتى يفعل فيها على حتى يفعل فيها كذا وكذا حتى ذكر المنافقين فسمى وكلم قلت أبلغه ما تقول بلغه بلغه ما تقول قال ما قلت إلا وأنا أريد أن أن تبلغه أن تبلغه فتشجعت فقمت فتخاف فتخافيت رقابهم حتى جلست عند راسه قلت إنك أرسلت لي بكذا وأصاب معك كذا ثلاثة عشر وأصاب قليبا الكذاب وهو يتوجه عند الراس وإن الكعبة يحلف بالله بكذا فقال ادعوا الكعبة فدعا فقال ما تقول قال أقول كذا وكذا قال لا والله لا أدعو ولكن شكي شكي سقي عمر إن لم يغفر الله له يغفر الله له يغفر الله له ẹ̀rí pàṣẹ wípé a kò gbọdọ̀ tó àárín ẹni méjì ká láwọn káwá jókòó láàrin ká kó sáàrin àwọn ẹni méjì tí wọ́n ti jọ jókòó káwá lọ jókòó sáàrin kò kẹ́kọ̀ọ́ Islam ṣùgbọ́n lẹ́ẹ̀kan náà ó lè wáyé bẹ́ẹ̀ pẹ̀lú condition wọn la fẹ́ mẹ́nu báyìí wọ́n ní hadasa ni bayan bin amur bayan bin amur ó yí hadithi fún wa wọ́n ní anadir wọ́n ní abu amir al-mazani wọ́n bin sọ́ọ̀lì bin rustun wọ́n látọ̀dọ̀ ibùdó àbí mọ̀lẹ́jà látọ̀dọ̀ àtọ̀lẹ́ ibùdó àbáṣe wọ́n di ọlọ́wọ́ sálà àdúgbò fún nígbà tí wọ́n fi ìdá ẹlẹ́nu méjì wọ́n márùn lórí ìwé. àfáà yẹn ní èmi o mo wà nú àwọn ẹni tó gbé Umaru jọ yẹn káàfi gbé wọlé ọ̀kọ́ àlàyé Umaru wa sọ fún mi pé yàtí dàá kì ìwọ ọmọ arákùnrin yìí ìhà bá ń lọ lọ́ọ́ wo alẹ́ ni tó sá mi dá. mo mọ̀ pé kí èsì mi nìkan ló ṣe léṣe ká ló tún ṣe léṣe pẹ̀lú mi wọ́n ní ma wá lọ ká ní sọ̀rọ̀ yìí o Abdullahi bin Abbas ẹlẹ́kọ̀ọ́ wọ́n ní ma lọ mo wá dé láti wá fún un nírò àyídàlẹ́ ìtumẹ̀ ìta bí gbogbo inú ilé yẹn ti kún nìyẹn dérò ìdí aláṣẹ máa fẹ́ jáde láyé ẹgbẹ́ o gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó ti wà ńlẹ̀ sílẹ̀ fọkúntù àbí pọ̀kẹ́rì tu àkàtà rìpọ́ọ̀bà inú mi ò dùn sí kí n máa tarí ọ̀rọ̀ àwọn èèyàn kí n fi kọjá lórí rò ti pọ̀ fọkúntù hadith àti ọ̀tọ́ dẹ̀ ní ìdí ìlọ́jọ́ lórí ọ̀jà lásìkò ọba umaru wa di pẹ̀lú kọ́ndíṣẹ̀ rẹ̀ nígbà tẹ́ni ò ti jà lọ. tí wọ́n máa pa àwọn èèyàn láfẹ̀ tó bá rẹ̀ nìkan ní ọ̀sẹ̀ bùkátà báyìí. òun tó wọn wá sọ bùkátà yẹn. fáìdà huwa mùsẹ̀jọ ìgbà wọn lè ní kọ́ndíṣẹ̀ yẹn sí rí wọ́n ti gbé umaru ní aṣọ wọ́n dá sọ́ọ̀bù. wọ́n já àjà àbù wọn níbi káàbù ṣe dé nìyẹn ó ní wàhálà mọ́bọ́lọ́hùn fúra ni mùmíní bá ṣàdúrà yìí ọlọ́wọ́n ń fẹ́ òun mọ̀ fádà rẹ̀ ọgbà ọlọ́run tẹ̀sí bá ṣàgbéga rẹ̀ fún ìjọ yìí tí ó fi ṣe báyìí báyìí báyìí báyìí falẹ̀ ọmọ yìí wọ́n lọ sọ̀rọ̀ títí fáá ìyẹn saniya o bá yóò gbẹnu káàbù àti káàbù káàbù ni ẹ̀ha ó sọ̀rọ̀ títí fa pé bẹ̀rẹ̀ kí ni dáàbò àmùnẹ́bìkì yóò ta akọ pé lágbájá àmùnẹ́bìkì yóò tún dá akọ bàbá àwọn tí pé bàbá kẹlẹ́ báyìí àmùnẹ́bìkì ni pé kọ́ rẹ̀ ni. àfọwọ́ àgbọ̀lẹ́ ìgbà bá ti rí rọ́jà lọ́ọ̀tà làdúgbò ó ní wọ́n sọ pé ìrùbá lẹ́gùn fún mọ́tìfún ọ̀rọ̀ tó ń sọ yìí yìí ń sọ fún ọmọrù afáwà káàbò ní bẹ́ẹ̀ mọ́ kóńtò ilẹ̀ ẹ̀nà orí inú àtúbà lẹ́wọ̀n kí n yọ wí tẹ́lẹ̀ wọ́n fẹ́ kọ́ sọ fún ni afáwà tọ́lẹ̀ fún àfáà sọ̀rọ̀ jà lọ́sọ̀rọ̀ àdúgbò náà ó ní mo bá pàkí tí mọ́ra mo ti dìde nìyẹn ọrùn àwọn èèyàn tí mo ní ìbí dá kọjá má bẹ̀rẹ̀ sí ní dá kọjá ń kárí wọn báyìí ń kárí wọn báyìí ń kárí wọn báyìí tí mo ti dọ́dọ̀ ọ̀run ọ̀run mo wá jókòó sí gbèrè rẹ̀ mo ní ọ̀rẹ́ mi ń sẹ́kẹ̀lẹ̀ ẹ má gbàgbé o ẹ̀tẹ́rẹ́ ti sẹ́yìn kálukú mi ní dà àti pé táwọn fi ṣe é sùn kápẹ́lú. mo ti wá rí àwọn ẹgbẹ́ wọn ṣe ń sùn pẹ̀lú rẹ̀ tàbí ni wọ́n wọn mẹ́tàlá. ẹ mọ̀ pé bíi tí kọ̀máńdà bá ti kú ilẹ̀ ó di rẹ̀ o. ìwọ́n gbọ́ pé láti ọdún mọ́kàn ọ̀rọ̀ ọ̀gbọ́n ti ń jà láti dáná jà yìí wọ́n mú ọmọ àtàrí bọ̀lẹ̀ ni ní nǹkan bíi ba ẹlẹ́sẹ̀ sùn o. ọlọ́run lọ́mọ ẹni tó ti kú ní wàhálà ẹni nǹkan bíi ba ní ẹ̀sìn lásán ẹ̀rí wọn làwọn mẹ́tàlá fáwọn ẹ̀sìn ní ká o ó ní kùláyìn ìjẹ̀sáàrí fẹ́nu wọn ìyẹn ń sàlù àlá lọ́wọ́ yìí. àyíjẹ́ mìíràn mìíràn sì yẹn wọ́n ní àpáta kan ni tó ṣe é pé ní máa gba omi tó bẹ̀lẹ̀ nìyẹn ti sàlù àlá. àti pé káàbù ń búra ewì báyìí báyìí báyìí títí wọn àrẹ̀mọ ṣàdúrà yìí àhà òun jẹ́rìí ọlọ́run yóò ṣe ọ̀gbọ̀n yóò sì gbé ọ̀gá tó ní báyìí báyìí báyìí dáadáa báyìí fálẹ̀ ọ̀gbọ̀n ọba nílò ọ̀bọ̀n pè wá gba káàbùdé ìrẹ káàbù kí ló ń sọ oníbẹ̀ lọ́sọ̀ báyìí báyìí báyìí wọ́n ní láàwọ̀ láàyè láàyè ọ̀gbọ̀n ọfọlọ́run búra yín ní sàdúà kẹ̀kẹ́ èyí ní sàdúà láàyè ṣẹ́kì àrùnmọ́rù àmọ́ ìmọ̀ òrùkú ti sórí burúkú o ìlànà yẹn kiri lọ́ọ̀bù rẹ̀ àwọn ẹni àlùjẹ́ mi ni àbọ̀ wà bẹ́ẹ̀ lónìí ṣàlà. tọ́lọ́wọ̀n bíi kúrí jẹun márùn-ún sórí burúkú ọwọ́ àtúntò ìgbàgbọ́ àti ọ̀hẹ́bù kẹrù òfin pọ̀ àti tí yẹn bá lọ sàlásẹ̀ tí wọ́n bá ní kí yẹn lọ ju fúnlé tí yẹn bá wọlé lọ jù wọ́n àdá rẹ̀ láàmú ní lọ́fà olùkọ́ tó ti sọ bẹ́ẹ̀ afa ìdùnnú wa rẹ̀ ó lẹ̀ lè fi wé rárá ìgbésí ayé bí yẹn lò nígbà tó fi darí àtìgbà tí wọ́n ní kó lóye afa ẹ̀sọ̀ bó ni wọ́n sọ bi àwọn àjàlá tí wàhálà ti ń bẹ bí ìbáṣepọ àwọn èèyàn ó sì yẹ kí gbogbo ara mi sún sí wọn láwọn tó jù mí lọ bá. bí ìyẹn bá tẹ fẹ́ ríra rẹ̀ ìwọ lọ darí ìjọba nàìjíríà tó bá tẹ jẹ ní táyà rẹ̀ máa ń sọ pípé pé ìbẹ́nu òun ni wọ́n ti kọ́ sọ pé yẹn yẹn. tó nípa bẹ́ẹ̀ àwọn yẹn wọ́n pọ̀ túbọ̀ ìdarí tòun ti bá nẹ́bí ti fi àmì jẹ́jẹ́ fún wọn olùkú mọ̀ọ́rù bá sórí burú èlùlá mi yẹ kí fèrè ńlá ọ̀húnlẹ̀ tọ́lọ̀ ọ̀bá forí jì àwọn àtúntì tẹ́lọ̀ fi pẹ́ sí àbí kẹ́rù ló wúwo àbí ló gbọ́. àfààyàn ni wàhálà àpò àwọn àìsẹ́lẹ̀tì àti ìdààmúdà àbò mi nípa àbò ni ti kẹ́ síbẹ̀ àwọn èèyàn ralẹ̀ralẹ̀ tí ọgbọ́n ògùn fẹ́ dá sí wọn. ẹ wo báwọn ìjọba ṣe ń gbìyànjú fún wa wọ́n sì ti yọ̀ dà èyí ó sì rí ọkọ̀ kan yóò ti kígbó àbúrò yóò gbé bàjá yìí jáde kìnìún àfin kìnìún sáńtì yọ tẹmọlẹ yọ máa fi sáńtì kárakárakára gbogbo títí ọ̀fà la bó láti fi àwọn ènìyàn rẹ káàpù gbọdẹ lẹ́yìn tá a ti ṣe títí rẹ káàpù wa gbọdẹ fi ọdẹ o ẹ dáhùn ẹ máa bá a sọ títí ọmọ tí ọba kiri tí ọba kiri ìpínlẹ̀ pọ̀ bẹ́ẹ̀ túmọ̀rù ni a túmọ̀rù sórí burú àwọn àtàdó àkọ́mù tó kù tọ́lọ̀ ọ̀bá forí jù láwọn tó ti wá forí jù ọ̀nà débi pé wà lọ tẹ́rí sẹ́ wọ́n á lọ bẹ̀rẹ̀ rẹ̀ wé ànábì Yusufu wọ́n náà tàbí bì ànábì sallallahu alaihi wasallam àwọn tó kọ́ lẹ́kọ̀ọ́ tí wọ́n yege wọ́n ní wọ́n bí ìbéèrè lò ó sọ fún abdulrahman nípa béèrè ó sọ fún abdulrahman ọ̀lẹ́ ní ẹ́. láyé bí báyìí àbámọ̀ ni ìdójútì níjọ́ gbé dàlù kàyàrá bá darẹ̀ láwọn. tí èèyàn bá ṣe é da ìlàjà àwọn èèyàn ní ó kíyàn náà bá a ti dára rárá ẹ wà wá lọ́dọ̀ orílẹ̀-èdè wa rí mo gbà pé ìyẹn kẹ́ ju ti ààrẹ lọ bọ́ àdáni kì í sí wọn bá sọ̀rọ̀ ta lọ́dà kan ti bá ààrẹ náà lọ́dà kan mo mọ̀ rò ní òun àbẹ lọ òun àbẹ lọ mo rò sórí burúkú tọ́lọ̀wọ̀n mi lórí jì wọn ṣàdúrà dípò wọn tún kù àyọ àdúrà yẹn làwọn ti lẹ́yìn àbá ẹ gbogbo ẹ̀mí gbogbo ẹ̀mí ẹ̀tọ́ rẹ̀ fún wa gbogbo ẹ̀mí ha wọ́n yé tẹ̀ tún wàhálà ṣe gbogbo ẹ̀mí bíbí àdìbò máa tọrọ gbogbo ẹ̀mí tó o ti la ọlọ́run jẹ́ ká pẹ́ láyé lórí kíni o ìtẹ̀lé tọlọ́run ìyá ọlọ́run sájà agùn lẹ́rìn-ín pẹ̀lú pálapàla hadithi ojú yìí wáyé pé àsìkò ṣẹ̀tọ́ ká máa tẹ ọrọ̀ àwọn èèyàn kọjá káàbì débi tá a bá fẹ́ jókòó àti téèyàn bá dínkù káàkiri tó lágbára. gẹ́gẹ́ bí abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma bí wọ́n ti ṣe ìbùdó fẹ́ bẹ̀rẹ̀ ni. حديث مين؟ قال حدثنا محمد بن سلام حدثنا محمد بن سلام قال أخبرنا أبدت أن ابن أبي خالد الشعبي قال جاء رجل إلى عبد الله بن عمرو وعنده لقوم جلوس يتخطى إليه فمنعوه فقال اتقوا الرجل فجاء حتى جلس إليه فقال أخبرني بشيء سمعته من رسول الله صلى الله عليه وسلم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من من هاجر من هجر منعه عنه. آه. قال محمد بن سلام حدثنا نص حديثه هو وهي عبدته هو عنه لا تدع ابن ابي خالد لا تدع الشعبي wọ́n ní arákùnrin kan lọ́ọ́ bá Abdullahi ibn Amr ibn al-As radiyallahu ta'ala anhuma wa indahu al-qawm julusun àwọn yẹn bẹ̀ jókòó bì ẹni yẹn wá ń tọ́ ní ń tarí ọrùn àwọn yẹn tó fi kọjá ọmọdé àwọn àwọn yẹn bọ̀ pípẹ́ kéde ń sè afáwọn Abdullahi ibn Amr wọn wá ní òtúrúkú rọ́jùlá ẹsẹ̀ nìyẹn lẹ̀ lẹ́nu yẹn ti dé nìyẹn wọ́n wá jókòó sí ọ̀dọ̀ Abdullahi ibn Amr lọ́dí aláwọ̀kálá àdìgúnmọ̀. ó léwu tí ó jẹ́ bá tẹ̀ wọ́n lọ́rùn torí mi gbọ́ tó ń mi dáadáa. mi ò fẹ́ máa pariwo wájú rẹ̀. mo fẹ́ kó sọ kẹ̀kẹ́ fún mi tó o gbọ́ lọ́dún ti sọ lọ mi bọ́ bá nẹ́bí. ọ̀rẹ́ gírí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìfúnná àwòrán mo gbọ́ tuntun sí ọlọ́run sọ yìí pé alimuslimu man salima alimuslimun min lisani yọ̀yẹ́ni mùsùlùmí gidi òun lẹni tí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ là ọ̀fà ahùn rẹ̀ sọ̀kúsọ̀ gbogbo àtàwọn akúrò yẹn. nínú àwọn kẹta bíi kékọjá nínú àdáadáa bíi nínú àdéhùn àbúlá ibùdó màṣáwárì ọdí aláwọ jàlá àná kí mùsùlùmí máa búra wọn àìnígbàgbọ́dọ̀ kan ìṣèpòǹkì mùsùlùmí kìtì òun ẹgbẹ́ ẹgbẹ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ là lọ́wọ́ ẹ̀ kò fa owó rẹ̀ bí kò fi sòfófó nípa rẹ̀ lẹ́yìn tá a níbi sọ́lọ́ àṣálá sọ wípé olóòfò ni ó ṣe kéde ọ́ kò fi sọ̀rọ̀ ẹ̀yìn pa rẹ̀ kò fi sí yẹ̀yẹ́ máa fi sàwádà kò fi ṣépè kò fi parọ́ mọ́ kò fi jẹ́ iye èké tako kí làwọn èèyàn tó ń fa oúnjẹ sí lágbo kò fi tẹ̀gẹ́ rẹ̀ mùsùlùmí gidi yẹn wọ́n yẹ́ ni mùsùlùmí gidi mọlẹ́tọ́ ibà mùsùlùmí ńlá lọ́wọ́ rẹ̀ kò fi ọwọ́ rẹ̀ tuntun ká mọ́ ẹlẹ́mìí lè bá lọ gbé nǹkan dínà fáwọn èèyàn lọ́gbọ́n wọn kó sínú sùtáì mùsùlùmí yìí ṣe bẹ́ẹ̀ àti ibẹ̀ tó ṣe é jẹ́ra lóòótọ́ mọlẹ́tọ́ bá yẹn lódì òótọ́ làwọn bá mọ̀ wọ́n ní wọ́n dá akọ ọwọ́. nítorí wípé òun là máa ń lójú ní ẹ máa fi tutù ta ọwọ́ yìí wọ́n èké náà lè yẹ máa fi jalè ní sẹ́yìn àbí ni wọ́n gọ́wọ́ lè bóyá yóò sì máa fẹsẹ̀ mú nǹkan ọ̀rọ̀ rùn gbogbo orí ìdá máa ń gbóni lórí eh, kíni orí wọ́sàpù ẹ̀rí pé ọwọ́ èèyàn mú ẹsẹ̀ wọ́n fi yìí kò wù bọ́nú abẹ́rẹ́ òfin rẹ sàn òfin gé sàn ọ̀wọ́ pọ̀ ẹni tí ọ̀bá lọ́wọ́ kì í rọrùn láti lo ẹsẹ̀ lọ́pọ̀ ìyẹn wọ́n owó làwọn èèyàn bá fi ń fi láburú jù àti dáadáa òun làwọn sọ̀sọ́ la sọ wípé mùsùlùmí gidi lẹ́ni tí mùsùlùmí là lọ́wọ́ rẹ̀ ọ̀fọwọ́ rẹ̀ ṣe sùtáfù. hadithi á máa rí níbẹ̀ yìí pé ìyẹn sì lè máa tọrọ àwọn èèyàn kọ́ máa tarí ọrọ̀ wọn tí ó fi kọjá débi tí ń lọ pẹ̀lú yọ̀ǹda aláṣẹ. ìyẹn jẹ́ máa wáyé nítorí àtúnṣe kan tá a mọ̀ aláṣẹ yẹn mọ̀ pé yóò di ìdí pàtàkì. lápẹẹrẹ nísì àwọn èso aláṣẹ ṣùgbọ́n àwọn alẹ́ kéwàá yìí wọ́n wá nídìí kírísítẹ́nì kan lọ́ba ń gbómi wá lápẹ̀rẹ̀ gbogbo di bẹ́ẹ̀ a sì ti fẹ́ mú mi tó tọ̀ wá ló bẹ́ẹ̀ ní kókò mo tẹ́ ẹ kọ́ wa irú kẹta gba rí ẹ̀sìn wa yìí ọlọ́ọ̀jì ọlọ́ọ̀bá sàánú wa mọ̀ ó pè mí tó bá yẹ kójú kẹyẹ ni pé a kò gbọdọ̀ ṣe kí ni o a kò gbọdọ̀ tẹ̀yẹ lọ́wọ́. ẹni tẹ fẹ́ gbọ́rọ̀ rẹ̀ ọfẹ mú mi ó sì gbẹ kú tí ọba ló mi lò ọ̀rọ̀ ẹni gẹ̀ẹ́sì àwa ni èèyàn gbọ́dọ̀ tẹ ọrùn wọn kọjá lẹ́ẹ̀kẹ́ ní òṣìṣẹ́ ọlọ́wọ́n bá tu torí ma ọ̀yá nǹkan fún àdìlẹ̀ hàwà ẹni fún wa ẹ̀là wà ní ìlú ọ̀hà ó tu palẹ̀ tó bá nìdí pàtàkì lẹ́yìn náà ní gbé ẹni tó jẹ́ alákòóso yẹn tó bá ti yọ̀ǹda wọ́n yà àǹfààní kan wà bẹ́ẹ̀ wọ́n lè yọ̀ǹda ọjọ́ ìjọba wò bẹ́ẹ̀ mo fi fún aláǹtẹ̀rẹ̀ yẹn. bákan náà nínú àgbáyé tá a bá nu àdéhùn yẹn a máa rí níbẹ̀ ìṣeni lójú kòkòrò láti ṣe mùsùlùmí láǹfààní ká sì má kó sùn tàbá wọn pẹ̀lú ọ̀rọ̀ àti ṣe láti má sọ kùfà yóò tún máa kílẹ̀ àti wa títí àti ìjìrá méjìlá ni ìjìrá kẹ̀mbẹ́ tọ́hàn kẹ̀mbẹ́ tọ́pamọ́ ẹ̀rí ìtọ́pamọ́ gbogbo ohun tẹ́bi ti ń pani láti ẹ̀wọ́ bá ń pè yẹn lọ́ọ̀dẹ̀ àtàṣe táàlì kí èèyàn bá gba nǹkan yẹn ìjìrá ni ìjìrá tó ti pamọ́ ẹ̀mí gbogbo onímọ̀ báyìí láti kékeré yẹn lọ jáde adẹ́sùn la mọ́ra tó lè sùn yọ fáyẹ̀ lásẹ̀ kéèyàn yẹn sábòsí kéèyàn ṣe jàmbá yọ fáyẹ̀ lásẹ̀ kéèyàn jẹ́rìí èké yọ fáyẹ̀ lásẹ̀ kéèyàn sàkèrè nínú gbòòrò. yóò pààyàn láti tí yẹn bá tọmọdé kejì jẹ ẹ̀mí búburú ni kí yẹn wá pa gbogbo àwọn kẹyìn sí ìjìra ni ìjìra tó pamọ́ ni àwọn ìjìra tó hàn òun náà ní kéèyàn gbẹ́sìn rẹ̀ sá kúrò níbi wàhálà ẹ̀rí ibi tí yẹn ò ti gbádùn ẹ̀sìn kókó bẹ́ẹ̀ lọ síbi tí ó ti gbádùn ẹ̀sìn ìjìra tó hàn nìyẹn wọ́n ta bá wọ hadithi bó ti kọ níwọ̀n ọba tó ó kó àwọn ọ̀rọ̀ títúmọ̀ rẹ̀ pọ̀ sínú. nítorí pé táwọn afá bá mú hadithi wọ́n ti àwọn péjì tí wọ́n máa fi ṣàlàyé rẹ̀. nínú ọ̀nà àbáwọlé mi báàbò akérèmọ nẹ́ẹ̀sì alárọ̀jùlẹ̀ jẹ́lísù ẹni tó lápọ̀ léjú lọ́dún yẹn wọlé tó jókòó tì yẹn láyé. ọ gbọ́dọ̀ ní dáadáa tó fẹ́ ṣe fún bàbá àjẹpọ̀ yìí ọ kọjọ kọsọdọ ẹni tó jókòó tí ọ̀rẹ́ ẹ̀yin jẹ ẹni tí máa jẹ orógbó lápẹrẹ ọwọ́ àjẹ lọ́wọ́ tọba fẹ́ fún yẹn lóòótọ́ ọ̀rẹ́ rẹ tún bẹ ní takété lọ́wọ́ kálí ọ kọ tó jókòó tí yẹn lẹ́gbẹ̀ẹ́ báyìí torí ìdẹjọba dé tó dé láburú kálí ọkọ dìde tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn àwọn abilẹ̀ ẹ̀ yọ kẹtù orin táwọn eléégún máa ń kọ fúnra wọn ni bí ọgbọ́n lọ́lẹ̀ dé ní ojó ní ojó dé láti jẹ ẹlẹ́yà àtọ́dún òun bí ọgbọ́n lọ́lẹ̀ dé ní ojó dé kí ló wá bọ̀ wá bíbáyìí àwọn ọmọ bí ọgbọ́n lẹ̀ lọ nígbà ọ̀sẹ̀ dàálẹ̀ ìbọn ọmọ bí tọ́ nẹ́ẹ̀sì jọ nẹ́ẹ̀sì bíbí. sọ aṣọ àbàlà yẹn náà dáadáa ẹ rí ẹ̀kọ́ olówó ibi ọ wà fún wa lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́lọ́ حديثنا حدثنا أبو عاصم نعم حدثنا أبو عاصم قال حدثنا السائب بن عمر قال حدثني عيسى بن موسى عن محمد بن بن عباد بن جعفر قال قال ابن عباس أكرم الناس علي جليسي آه قال حدثنا أبو عاصم أبو عاصم هو حديث الفوار السائب بن عمر yẹn náà sọ fún àwọn ní Isa ibn Musa ọlọ́run àtàdà Muhammad بن Abdad ibn Ja'far wọ́n ní Abdullahi ibn Abbas sọ wípé akramu an-nasi alayya jalis ẹni tó lápọ̀lé jù lọ́jọ́ rẹ̀ ẹni tó jókòó sí ẹni tá a jọ jókòó à ń lọ lápọ̀lé jù lọ́jọ́ rẹ̀. irú ẹ̀rẹ́ ni hadith tó tẹ̀lé حدثنا أبو نعيم حدثنا أبو نعيم عن عبد الله بن محمد عن ابن ابي مليكة عن ابن عباس قال أكرم الناس علي جليسي أن يتخطى رقاب الناس حتى يجلس إلي. هذه إلينا جاي داوي تلا بس أنا دليل هي حسن لغيري دليل قال أبو نعيم حدثنا أبد عبد الله بن محمد látọ̀rọ̀ ibùdó àbí mọ̀láyíká látọ̀dọ̀ àtọ̀lẹ́ àbí àbáṣe tó lè tó lápọ̀lé jù lọ́dọ̀ mi lẹ́ni tá a jọ jòkó. àníyàn sàkátọ̀ rìkọ́ bàdìmẹ́sì àjà yẹ́jìlì sàyílẹ́yìn. wọ́n bá tẹ ọrùn èèyàn bá tí ó fi wá lọ jókòó sọ́dọ̀ mi ìfẹ́ bẹ́ẹ̀ o ìyẹn ní bẹ́ẹ̀ tó jókòó síbi alákùnrin lè má wà á yẹ péré rẹ̀ pẹ̀lú bọ́ tari rẹ̀ lọ́tún tari ẹ̀ lọ́sì tó fi wá jókòó sí kùsì ọ̀dọ̀ ìfẹ́bẹ́ tọ́rẹ́ tó jókòó sí ní yẹn alámọ̀lẹ́. wọ́n ní ta bá wo asaru yìí asaru ní ti fi hadith àtúláì fún abáṣe ní bẹ́ẹ̀ nu asaru yìí tó mú wa ìṣèlú lójú òkòrò pé kíyẹn sàpọ́nlé ẹni tí yẹn bá níjọ jòkó kíyẹn sọ ìfura máa rẹ̀ tífẹ̀ òfin gbére àti ìbárẹ́ àti ìjọba ya nígbà tó o bá kárí ẹ àbò lè dìde gbégbé jókòó sẹ́gbẹ́ yìí sínú rẹ òkú kó sì dúró sáfúdà máa ń tò yẹn ẹsùn wáyé wọn wá sí wọn àwọn mọ́sálásí kan ẹ yẹ ọkọ kékeré ọjọ́ yìí kí ló dé ṣé sàgbàlagbà ọ̀sẹ̀ ti di. ìpèkè máa ṣẹlẹ̀ sẹ́yìn ọmọ yẹn ní ẹ̀dùn ọ̀sẹ̀ tó lágbára yóò ti ba ẹ̀mí rẹ̀ jẹ́ bákàbákà. kátà sọ pé ní ìsọmọdé ìyẹn ti lọ́rùn sẹ́gbẹ́ yìí ti fi bíi ọwọ́ àti lọ́ọ́ jókòó sáàyè inú rẹ̀ ò lè dùn kò lè ní ìfẹ́ tọ̀ kó náà àbájọ jòkó lálẹ́ kọ̀ọ̀bá yọ máa wò sáà parí. Hmm? ọlọ́run kò fún mi náà lọ sí mi náà mọ̀ wáyé pẹrẹ báyìí ó sì tarí mi tarí mi ó sì gàrà lé mi kó jókòó gàrà jókòó mẹ́. ẹnu ọ̀nà àbáwọlé mi láti wọlé sí i báàbò ẹ̀ẹ́lì ọkọ̀ dìmọ̀ rọ́júlú ríjìláwò bẹ́ẹ̀ náà yá dáyé jàlẹ́sì. síyẹn lè fẹsẹ̀ rẹ̀ síwájú ẹ̀ tó tòkó tì í kékeré yà kí ni mo dára yà ó kì í ó ti kọ́ ojú bí kékeré ẹ̀ka bá wọlé ẹ̀jẹ̀ mìíràn tó tí ìyẹn lè tẹ ẹsẹ̀ kí ìyẹn ọ̀tẹ̀ síwájú ẹni bí ìyẹn jókòó sí báyìí mo là fẹ́ yẹ̀ wò. قال حدثني محمد بن عبد العزيز حدثنا محمد بن عبد العزيز قال حدثنا أسعد بن موسى قال حدثنا معاوية بن صالح قال حدثني أبو الزهرية قال حدثني كثير بن مضى قال دخلت المسجد يوم الجمعة فوجدت عوف بن مالك الأشجعي جالسا في حلقة مجلى رجليه بين يديه فلما رعاني قبض رجليه ثم قال لي أعتذري لأي شيء مدرس رجلي ليجي رجل صالح فيجي. هاري هاري محمد بن عبد العزيز هو حديث إبوار هاري أسد بن موسى يدرس إبوار معاوية بن صالح túbífúnmi àbúzà èrè ìjà oníkẹ̀kẹ́ olùdókòwò rẹ̀ sọ fún mi pé mo wọnú mọ́sálásí ní ọjọ́mà mo wá yọ ọ̀bùn báyìí ẹ̀lẹ́sìdáì tuntun ìhàlùkọ́ ẹni pé bí kéèyàn jókòó láti báyìí ọ̀sẹ̀ ń bẹ̀rẹ̀ méjèèjì lẹ́yìn ẹ̀yẹ̀ lẹ́yìn síwájú mi fọláfùmọ àrọ àní nígbà tó wá rí mi ọba dọrin sí lẹ́yìn ní ọba kábẹ́kù ó wá sọ fún mi pé ìjọ ọmọ ìdí pàtàkì tí mo ti fẹsẹ̀ mi méjèèjì òun náà ló fèsì wá olùbọ̀ kẹ́kẹ́ ni eré dé mi ọ̀yẹ́ jìnnà o lè jókòó sí ìdí mọ̀tẹ́sẹ̀ sí àti ìyẹn lè fẹsẹ̀ sí láì sí yẹn náà adẹ̀rẹ̀ tọ́wọ́ wà ní ọba tẹsẹ̀ láì ní ọba rí ọ tọ́ba lè dọ́ yóò lọ wọ lọ ni ó lè lọ tẹsí sí kàlá àwọn fún yẹn náà máa ń dára rẹ yàn ṣé táwọn kọ́ wà yọ sọ ọ́ dọ̀rọ̀ tó lágbára jọ ọ́ dọ́là ọ̀gá ọ̀rọ̀ yìí àkóbi yóò lọ yẹn rẹ̀ yóò fẹsẹ̀ sí káàbà wàhálà bẹ̀rẹ̀ bí ó dẹ̀ tó bẹ̀ bá tó gbégbé ara yìí ọ̀gbọ́n ohun tí mi ò ní ọ̀gbọ́n jẹ yàrá lágbára yìí. hadithi nínú àgbẹ̀ yìí náà bà bẹ́ẹ̀ òun ni bí àsọ̀sẹ̀ tán ìyẹn lè tẹ̀sí méjèèjì nínú mọ́sálásí láàrin àwọn olólùfẹ́ àtàwọn tó jòkó sí i. kì í sì yẹ pẹrẹ tẹ́jú rí bá tó wá wọlé kí yẹn ká sẹ́kù kò ní jókòó sáàyè tí ìyẹn lẹ́sẹ̀ sí àbẹ́ gbàdá lọ́yẹ kí yẹn jọ máa jókòó sí yẹn gbogbo adọ́rọ̀ rí sọ̀rọ̀ wọlé ẹni báàbù yẹ kó kò kúrò títí bá wà láàrin àwọn èèyàn ìyẹn lè fẹ́ ẹ ò yẹn wọ́pọ̀ lọ́dọ̀ àwọn haúsá wọ́n máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní sudani àwọn lọ́lọ́wọ́ wọ́n máa ń ṣe dáadáa ẹnu tí wọ́n ń pọ̀ tí wọ́n ń bá kò yóò tó wájú rẹ̀ báyìí yóò tu kẹlẹ̀bẹ̀ tí ò ní tètè jáde lẹ́nu ẹ̀ yẹn lójú saka síwájú ẹ̀ báyìí wọ́n á gbá ah, ilé yìí àbórí ọ̀pọ̀ jù lọ́dọ̀ yorùbá arínra lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ sì kẹ̀kẹ́ káyọ̀ bá níbi táwọn wà láwọn ilé ẹ̀kọ́ ta lọ bí wọ́n ti tọ́jú ẹ̀ tó bí báyìí ti wá bẹ́ yóò tù ní sára sí ọ̀rá yìí ẹ jọ wà báyìí ní àwọn ọmọ eh, Sudan àwọn ọmọ àwọn gbogbo wọn wọn ti máa ń ṣe nìyẹn ọkẹ bẹ tọ yẹn náà eritrea ọkẹ bẹ gbogbo wọn jọra wọn àwọn Somalia àwọn tí máa róró yẹn ẹ lè jọ wà báyìí kódà yọ kẹ bọ bá wa wí náà àyè Malaysia ní ọ̀sán kan àti Malaysia tí wọn bá ń bínú báyìí wàhálà òbí sòmí dáa mo sọ fún ọ pé Malaysia wọn fẹ́ bọ wọn ṣe ìtọ́ka sí ìyẹn lè bẹ tán ìyẹn lè wà láàrin ìjọ kò a tún kẹ́kọ̀ọ́ pẹ̀lú rẹ̀ ẹ wọ pé àwọn ọkùnrin ó lè máa rí wa la ṣùgbọ́n àwọn obìnrin ti máa ń kẹ́kọ̀ọ́ bẹ̀ tí wọ́n bá ti fẹ́ra tí wọ́n bá ti fẹ́ra tí wọ́n bá gbé kòtò tọ́ka yìí àjá gbé kéwù yìí kàn wọ́n bóòlù ó sì máa tutọ́ wọn sáré fà á báyìí wà tàfà rẹ̀ ó sì á fi jẹ́ ewu títí àwọn èèyàn yókù lẹ́sìn. أقول wòlá dé يا ìyá òní قال حدثنا أبو معمر هيا حدثنا أبو معمر قال حدثنا عبد الوارث قال حدثنا قتبة بن عبد الله بن مالك قال حدثني زرارة بن كريم بن الحارث بن عمرو السهمي أن الحارث بن عمرو الصهمي حدثه قال أتيت النبي صلى الله عليه وسلم وهو في منى أو بعرفات وقد يطاف به الناس ويجيء الأعراب فإذا رأوا فإذا رأوا وجهه قالوا هذا وجه مبارك فقلت يا رسول الله استغفر لي فقال اللهم اغفر لنا فدرت فدرت فدرت فقلت استغفر لي قال اللهم اغفر لنا فدرت فقلت استغفر لي فقال اللهم اغفر لنا فذهب بيده بزاق بيده بزاقه ومسع به نحله كي أن يصيب أحدا من أرضه. أفعل ذلك ويقول قل يا أبو معمر orí hadith ni mo wà wọ́n lè abdulwari yẹn náà sọ fún wa wọ́n lè ọtún bá bùnà mẹ́lì wọ́n lè zurara bùnà kùrẹ́yìn bùnà hàrí bùnà amúrí sàmì wọ́n sọ fún mi pé ẹ̀rí hàrí sọ̀rọ̀ amúrí sàmì orí hadith ni mo olùkọ́ lọ́ọ́ bá tẹ̀lé sọ́lọ́lọ́ àdìsílámù àbẹ́ni wà nínú rẹ̀ tàbí kásọkọ wà ní àràfà òfòdì àbọ̀ kàbí yìí náà àwọn èèyàn ti wá yọrọ kiri káàkiri nínú ẹ bá wà gbé àdìgbò bò lọ bá ti kò sí ìrẹ̀lẹ̀ yóò dùn òyìnbí wò àárọ̀ gbogbo àwọn alábọ̀ òkú náà ti dé wọn bá ti wo ojú àtẹ́bí báyìí wọ́n ní ha ah, àádọ́ àwájú fún mi ojú àlùbáríkà máa níyì ẹ rí àfáwá yìí tètè òun tọkẹ ilẹ̀ yìí ń sọ ni ìyá àárín tó nà ámọ́rí sàkàmì ó lè wá sọ ilé ìlú ìṣe ọlọ́run òun tọkẹ mi jù ìtẹ́kì mi ọ̀rọ̀ àforíjì fún mi orí mọ lẹ́sẹ̀ lẹ́yìn sọlọ àkàlà sọ pé kì ṣe ìwọ nìkan ọlọ́ọ̀kan sì lánàá ọlọ́run forí ti gbogbo wa ọdún orí tu ẹ mọ̀ pé rògbò tó ti wọn tó wá da ìrìn yẹn rú mo ti di ẹni pé ọ̀tọ̀ lẹni tí yóò tún padà wá ìmíràn kò tún padà wọn ní èrè òjijì ọlọ́run tẹ́kì lé tọrọ àforíjì fún mi ìjọ ọlọ́run tún sọ bó ti sọ lẹ́ẹ̀kì ṣe alùpùpù ọ̀tún bàbá lẹ́nu mo ti bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta mo ní mọ̀ọ́sá àbá yẹ̀bùzù ó ní ló bá ṣe kí ni o yẹn nìyẹn bá lọ ẹnìyẹn lọ ẹnìyẹn lọ. olówó àtúntọ́ wọ́n wá mú ọwọ́ rẹ̀ orí gbé tó tù yẹn ó fi nu bàtà rẹ̀ kí ló bá kẹ́rì ha àdìyọ̀síba àhàdán ìlà hàwùlẹ̀ ọ̀fẹ́ títọ́ yẹn ọjọ́dọ̀ ẹni kẹ́rì nínú àwọn ẹgbẹ́ tó kíni o tó wà láyé ká rẹ̀ ó fẹ́ tó gba àwọn oníke tán àwọn àbá sì máa tọ́jú ẹ̀ wọ́n bá fi tẹ̀ wu tẹ̀lómi lẹ̀ ó tutọ́ ọlọ́ba ìlọba tutọ́ ọwọ́ àfi ọwọ́ rẹ̀ gbé itọ́ yẹn ọwọ́ àfi lo bàtà ṣùgbọ́n ẹ bá retí pọ́wọ́ ọ̀tún ní olùgbé o lọ́dí yẹn afọwọ́ sì gbé itọ́ yẹn ó fi nu bàtà rẹ̀ kò fẹ́ kí gbọ́ ìrẹ́ta rẹ̀ nìkẹ́ni. ẹni pé kọ́ ìdá yẹn wà ibi tọrọ rìmùsẹ́ ní tó bá jẹ́ ìdíra kájú ikú o kò gbọ́dọ̀ fara di yẹ bí wọ́n yóò ti gbọ́dọ̀ gbà tí wọ́n fara jẹ́. bóòdù wọ́n lẹ́nu yìí lẹ́nu kẹfà tutọ́ tó lè dùn wọn òórùn tọ́lẹ̀ máa lágbára ìwọ́n máa lọ tú àti ibi tọ́lẹ̀ tó àti ibi tí wọ́n lẹ́nu ọ̀họ̀họ̀ ó di tù ha gbogbo eléyìí ká sọ̀rọ̀ àpò kò bẹ́ pẹ́sì. kínní tẹ́lẹ̀ tá a wí yìí bá ṣe bẹ́ẹ̀ ajáde pé jẹ́ súnjẹ́ tó ń tẹ̀kẹ̀rẹ̀ rí ìyá bẹ́ẹ̀ kọ́ ìlànà ni tó ṣe yí pé ànábi sọlọ lọ àṣàlá fi díẹ̀ múlẹ̀ kó ṣe ẹ̀kọ́ wájú. ẹ̀sìn mọ̀kọ́ wà ní sọ̀hìn Bukhari tẹ́lẹ̀ ìgbé títọ́ bá gbọ́n yẹn lórí irun bó ní kéèyàn gbé e sí o kéèyàn ju sápò àwọn wà kí dé àkájí ojú síbẹ̀ wọ́n wà gbé jù e sínú àpò rẹ̀. ìbọn kẹrin mo ní ha ó kò fẹ́ lẹ́lẹ́ lórí ẹ̀ka pàdé èsì rẹ̀. àgbẹ̀yìn sábàtọ̀ àdé káàbàárì níbẹ̀ wípé ìyẹn lè rìpẹ́ẹ̀tì fún àdúrà lọ́dọ̀ ẹ̀mí rẹ̀ ẹni rẹ̀ wo lọ́ta tẹ̀mí sallallahu alaihi wasallam kò sí. láti máa sọ pé aláwo ní àwọn wòlíì tí ò lọ sún dàtẹ́ ni tó ní wòlíì lò ó sì lẹ́ni rẹ̀ lò bọ́ bá jẹ́ ni rẹ̀ sọ́kà tẹ̀mí sallallahu alaihi wasallam. ọwọ́ afálàlẹ́ rẹ̀ ẹ̀rí ẹ̀sìn ẹ̀ bá mọ̀ lẹ́ni rẹ̀ oníbẹ̀rù ọlọ́run kò kì í ṣe falafala ìyẹn lè ní kó sàdá pé tó tán ní ọkẹ́ bá sọ̀rọ̀ ẹ̀dín kan ìyá ọyẹ kí wọn ẹ̀sìn wá dọ̀ alábìjọ àwọn èèyàn ti wá káàdì sàdá ìwọ ẹ̀hẹ̀n lọ káàdì àwọn ti gbà wọn lè máa bọ̀ fúnkẹ́ ìlú gba àwọn ìlànà bẹ́ẹ̀ máa ń gbọ́ lórí rédíò ni kò sínú ìlànà bẹ́ẹ̀ o fèsì ewu kìnnìkan àyẹ̀wò àkàdúrà bẹ́ẹ̀. ọjọ́ gbígbàdúrà wà ní bọ́jọ́ gbígbàdúrà bá jẹ wà tí wọ́n ní àlọ́ kójọ bí kẹ́lẹ́ jọba wákàtí gbàdúrà bẹ́ẹ̀ Ramadan àwọn ọjọ́ gbígbàdúrà yìí. tòun ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ ní bí ká kí sáwọn ẹ̀dọ́ yẹ wa lọ́wọ́ máa wú díẹ̀ lọ́dọ̀ ẹ̀nìkan irọ́ ìyẹn lè lọ bá ẹni rẹ kíkú sàgbà fún yẹn ó ń tàn lè jó sílẹ̀ ọwọ́ ó lè jẹ́ àfa ó lè má jẹ́ àfa ẹni sẹ́yìn wò láàfa tí ìbá ti bọ́ lọ́wọ́ sí dáadáa fún wa. bí àgbà ọ̀kẹ́ náà ọ̀rẹ́ ẹlẹ́kọ̀ọ́ wọ́n ní hasan aláwọ̀ òmìnira anilkatọ́ yà látẹ̀kùrù. حسن الله بنا عن الخطايا العظيم ọlọ́run ṣe dáadáa fún wa pọ̀ kẹ́sì èrú kẹ́sì èrú ló lára ni ẹni tẹ́ ń pè láfa tó bá ti ojú báyìí ẹ̀ túkà ni gbogbo ọmọ àbò ní túkà ó lè jẹ́ gbájú ẹ̀ tó ti ṣe ìgbà òyìn lójú ọ̀fà ọmọ lórí bọ́tà fún un èyí ni ọ̀gá gbogbo orin tẹ́ ń gbọ́ ẹ̀ gba iye mílíọ̀nù kan lórí péyàn láti òṣìṣọ́ọ̀kù ìtọ́jú tẹ́tẹ̀ bá rùn ní púpọ̀ ẹsẹ̀ lọ bá tẹ́tẹ̀ ẹ̀fẹ́ fún wa ó ní rẹ̀ rárá torí yóò ti máa bù tì wọ́n lọ́n ṣe dáadáa fún wa báwa bá àgbà bẹ̀rẹ̀ ṣe àgbèrè lẹ́ni tọ́pọ̀ síbi tó wọ́n sàgbà fáwọn èèyàn nígbà tí ò ní rú ọ̀bá má ti wẹ̀ jàlábà tí ìbá tẹni ọba lè lé mú ní ọba tó ìyẹn sì ń gbé oorun ìjà náà gbà díẹ̀ díẹ̀ ẹ̀yìn náà wà sàdúrà lọ náà ni oríṣẹ́ ìsàgbèrè sálà ìfẹ́ ni ẹ bàbá tó jábọ́ lórí ọ̀pẹ́ sẹ́yìn jèrò ìbá fà wọ́n gbé wọn náà ẹ mọ̀ gbáàdì tí wọ́n bá ti dúró ọdún lọ́wọ́ yìí lórí ìyá lórí mẹ́ẹ̀ tó jábọ́ lórí ọ̀pẹ́ wọ́n ní sọ́kọ́ sí ọ̀fẹ́ gbogbo ni ẹ̀ wọ́n sàgbére mi. àbá àti ìṣẹ̀lẹ̀ òun ní òun náà ní sí gbẹ̀mú ọba yẹ ewu jọ ni kó ṣe rí bọ́ọ̀lì. wọ́n ní padà sọ́hùn padà sọ́dọ̀ ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ jáde láyé. sóòlù káàtì àtúbọ̀tán ẹ̀kú yìí lọ́dún àpájà wọn àtúbọ̀tán ẹ̀kú yìí ẹ̀rí ìyẹn lè béèrè àdúrà lọ́dọ̀ ẹ̀rí rẹ̀ ìsọdọ̀ ìwádìí wọn sọ dojú sẹ́yìn ní wáàdì kẹ́kọ̀ọ́ tó ti gbé síwájú báyìí torí ìfẹ́ wíńdè ló ọ̀fẹ́ kó bẹ́ẹ̀ ni ẹlẹ́ni nìyí ẹ bẹ̀rẹ̀ nìyẹn o mo ní ọ̀gá tó bẹ́ẹ̀ ní ibi ń àwọn tá a máa ń bẹ lọ́wọ́ fún mi ìdí bọ̀ ìdí bọ̀ bákan náà nínú ẹ̀kọ́ tá a sọ níbẹ̀ lọ àdé ní òun ti gbígbé tọ́ kúrò ìtọ́ ní ìyàbá tó kéèyàn gbé kúrò kéèyàn gbó mọ́lẹ̀ títí pé sùtá ò ní ṣẹlẹ̀ fẹ́lómi láti àtọ́ yẹn. bákan náà a máa rí ti tóbi òṣìṣẹ́ ọlọ́run àti bẹ́ẹ̀ náà rẹ̀ lérí tó gbogbo ẹni fọ́ra nẹ́bí ló fi ojú ìkú lójú rẹ̀ àtọ̀sáwọn ẹni tó ń fi láǹfà pé pé aliwo ògùn wọn bá wọ ojú ọ̀rẹ́ kò ní ojú báyìí wọ́n ti láàfà yìí lójú wa wò lókèlókè báyìí wọ́n èso wọn fi gbó ọlọ́pàá wọn fi gbó láì fẹ́rẹ́ tí wọ́n fẹ́ lọ́ọ́ fi kàn wọ́n kò gbogbo àwọn ti sìlámù òun ni wọ́n fi ṣe àṣìjẹ igbó wọ́n fi ṣẹ́gun rẹ̀ ṣẹ́gun ẹ̀bùn lórí àṣìjẹ wọ́n fi gbó wọ́n fi sẹ́yìn láàrin náà ẹ̀rọ. ṣèṣe bẹ́ẹ̀ náà bá wo jẹ́ àá kò tiẹ̀ sí rápọ̀ kẹ̀kẹ́ lójú yẹn. gbogbo àwọn ẹni tó rí ojú àtẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àti ńlá gbogbo ẹni tí rí ọ̀gá ojú àlùbáríkà nìyẹn. àti bó ti yẹ kójú káwọn ọmọlẹ́yìn rẹ̀ náà rí nìyẹn. ẹni bá sálò alálọ́pọ̀lọpọ̀ ojú rẹ̀ á wo ojú rí náà ẹni tí bá ń tòsí lẹ́bílà àwùjú rí ẹni tó bá yẹ kí aláàlí ló jẹ kò jẹjẹ kó jẹ wọn bá wojú rí kò jẹ dọtí kò sì jẹ haram báyìí wù kí kẹfìrí kó ti rúgbó tẹ sára tó ọ gbọ́dọ̀ rí kọ má pọ kojú òfin ìjẹrí ló pọ ìwọ kí wọn máa wò ó dáa gàgà ẹlẹ́dẹ̀ lè jẹ́ tó lọ. ẹlẹ́dẹ̀ tọ́lọ́ ń pè lára wọn kò sí kírímù tó lé lu. níbi wọ́n rí wọn tó máa lọ tọ́jú ẹ̀ tí wọ́n kẹ́ bá dé àhà ah, ah, ẹni wọ́n rí ẹ̀wù ní ẹ̀ẹ́dẹ́gẹ́dẹ́gẹ́. nítorí bẹ́ẹ̀ ẹnu ọ̀dà àbáwọlé mi ta wọlé báàbò ni báàbù màjálẹ̀ ní sàádà ojú ọ̀nà tọ́fẹ́ sọ nípa sáà lè máa jókòó síbi táwọn yẹn gbà kọjá. حدثنا عبد العزيز بن عبد الله حدثنا عبد العزيز بن عبد الله قال حدثنا سليمان بن بلال عن العلاء عن أبيه عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم نهى عن المجالس بسعادات فقالوا يا رسول الله يشق بي علينا الجلوس في بيوتنا قال فإن جلستم فأعطوا المجالس حقها قالوا وما حقها يا رسول الله قال إدلال السائل ورد السلام وغض الأبصار والأمر بالمعروف ẹ̀rí ẹ̀yà alágbàgbélé àti kékeré tó yẹ ká lò sùn nira ní àtẹ̀lé àwọn ọ̀kẹ́ ń bẹ tí mo sọ fún bí ẹ bá ti bẹ̀ mọ́ dípò tẹ́ ti máa jókòó bẹ̀ ẹ mú ọmọ sínú àgbáyé náà ní wà wíyà àdéhùn náà wà wí ogójì ẹ bá kà á wọ́n bá ti wá jókòó bẹ́ẹ̀ ẹ jímọ̀ bó ni wọ́n lọ lónìí àti ìdíje afáàkiri ni kí ló sọ ọ rí gbogbo ọmọ yóò dáa ni owó yìí sì o torí bá a ti máa ń bá àfa òun lè jọ kàtẹ́rà tí wọ́n wọ́ tọrọ pọ̀lọpọ̀ ọgbà àbí sàlàyé kéwù òun yìí sábà wọ tó ti rí òun yìí sábà o ṣùgbọ́n bí àtẹ́bìlì yẹn náà wọ́n ti yẹn ti gbogbo ẹ̀ ọ̀nà ẹ̀dọ́ dídẹ́ lọ́kọ́ ẹ̀ àyùntà máa ń sọ fún yìí ẹ̀yin náà gbọ́ fún ẹ̀yìn ìwọ́n aráàbò ní kò sí ní o débi tí máa takò á máa lọ sí pàdé ní tí ẹ bá ti ń ṣe pàdé ẹ bá ti sọ ohun tó kẹsẹ̀ ohun tí ọ̀kẹ́rẹ́ ẹ̀ bàtà sọ. ìyẹn tó máa ń lú wọn lójú nípa pé wọ́n sì láwọn àbá yìí náà ni, wọ́n àtàkà bẹ́ẹ̀ ni a ní wọ́n yẹ ṣe pàdé ní àbá yìí bóòlù wa ti yan bẹ́ẹ̀ ni yọ̀ọ́ torí kálukú ti mọ sẹ́rẹ̀ níṣẹ́ títẹ nìkan bá sì láàyè ẹnìkan òfin lágbájá lọ́yẹ kó ṣe tí èsì ti máa nílọ torí kí ní ìlú ìwọ yóò sì máa jọ. wọ́n ní ọ̀gá ẹja sọ pé ẹ̀kẹ́ ló sùn apá ẹ̀ bá jókòó tẹ̀ bá padà nínú sọ́mù kí lè wá rí sí lágbájá tí wọ́n lọ sí sáníyà tí ó ti lágbára àti fẹ́yàwó kejì láì àpá ara àbúlẹ̀ yìí. àìlẹ́kọ̀ fọmọbìnrin yẹn ní ọ̀wá rẹ ní kẹ̀kẹ́ bá sọ̀rọ̀ ni níwà lọ sí kìtà lé ọkọ lọ́mọ kékeré kí ló kí ọ. mítíìnì wàhálà ti máa ń sílẹ̀ yẹn níbi àwọn àṣemídìní kì á ṣemídìní á ṣemídìní. tí ẹ bá ti pín nǹkan tó ṣe yí pé agbọ́dọ̀ mórí mọ́tì wa kò sí kábàárì kẹ̀kẹ́ sọ lọ́sẹ̀ ìyẹn ló àjàbọ̀ láfẹ̀yà alikami yẹn máa lọ bá àwọn ojútùú sọ́ọ̀fù ní wọn náà tàbí wọn dáa kékeré nì méjì lè máa wáyé lójoojúmọ́ torí ilé lè wáyé lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ibi ọ̀yà sọ gbogbo lọ́nà lọ́sẹ̀. ṣùgbọ́n yàtọ̀ sí bẹ́ẹ̀ ágẹ̀ àtọ̀ bí ní sàyẹ̀kẹ́lẹ́ kẹta rẹ̀ ni tóbi láéláé tí wọn ò lè jọ tàwọn ènìyàn abẹ́jẹ́ sí. gbogbo àwọn ẹgbẹ́ àjọ ṣiṣẹ́ pọ̀ àjọ ṣiṣẹ́ a lè má jọ dúró pọ̀ wáyé láti sọ gbogbo orí màá tó lórí kálukú tí mo ń sọ ẹ̀kọ́ òsì lágbájá kẹtọ́ dẹ̀ ẹ̀kọ́ ṣe kíní kan kò sí bóyá kọ́ndíṣẹ̀ kẹlọ́ba ọ̀yá èmi ti ṣe ẹni tó ṣe ń jọ ní ẹlòmílẹ̀ tó lè ṣe bí nǹkan ti máa jọ nìyẹn ẹ̀rọ fúnpàdé ẹ̀ kí ló kẹ́yìn ẹ̀ wọ́n lè ló fàtàwọn àtẹ́bìlì yẹn wọ́n ti dín ibi tí wọ́n jókòó gbogbo gbà tí wọ́n bá sọ ìtọ́ kẹ̀nà wọ́n padà mẹ́nu bá kéde ọ. sọ́dọ̀ àti làásìs bin abdullahi orí hadith ìfọ̀à suleiman bin bilal wọn látọ̀dà àlá àdìyàdì látọ̀dà nìbọ̀yọ̀ wọn láti ẹ̀jẹ̀ sọ́dọ̀ lọ́wọ́ àlá ọkọ̀ nípa àlùmọ̀jáàlì ní sàrúgà a kò máa jókòó láwọn ẹ̀bá ọ̀nà wọn nílò òjíṣẹ́ ọlọ́run yóò lè fún wa o àlejò ló tún fi ibo yóò dínà kára àjòkò kalẹ̀ ó lè fún wa o kára ní ìtumọ̀lé àwọn pẹ̀lú wọn náà ṣe máa ń wíni. ilé òkú bí káàpá àti máa ń ráyè ilé ìlú wọn lọ wọn lọ ọjà ìkọ́ bí mùsùlùmí ti máa ń ráyè ilé yẹn. àlùkò kẹsí yọ ṣé wò ní wíìrì tí tí wọn lè lójúmọ́ ni wọn ní kí ni jẹ́ bẹ́ẹ̀ kì í ti tàwọn oníṣúfì lápẹẹrẹ nísìn mo ti bu kùránì lẹ́tọ̀ jọ mẹ́wàá ní ìparí orí ti kà mo ti di wílí ju ẹ̀ abẹ́ẹ̀kẹ́ lọ́sẹ̀ ìgbà tó mi lọ jókòó ẹlẹ́sìn mi rìn sí àṣẹ́bí lèlè o sì gbé kùránì yẹn kọ́ máa sọ ọkà yìí sùn mẹ́ta àjọ kan ọjọ́ mẹ́wàá mélòó ọjọ́ jẹ yẹn odidi jésù ti pè jésù sáà ti nà yìí. àwa tá a jókòó àǹkan bíi nìyẹn a sì rí i pé tọ́sẹ̀ bá parí báyìí àdé kókó kẹta sọ kàdé ṣùgbọ́n akọ́ yẹn kéwù lọ wíìlì lórí dá ara lé gan wọn fẹ́ sọ̀rọ̀ wọn yà máa wí sí pàpọ mi kí n máa tètè gbọ́ torí kẹkẹ bẹ ni mo fẹ́ lọ sí àwọn ẹmọ ẹni yìí bí wọn yà tètè máa wí èyí ó túwò pé èyí ò tún pè wọ àwọn eléyẹn mo yìí yóò ti wá láǹfààní àtijọ́ àbí lágbájá ó ti sẹ́yìn kejì àti ọmọ wa ara rẹ̀ ṣé wọ́n ló ń polówó ilẹ̀. àwọn sòhábà rìdọ́nù lọ́yà ní ìgbàjúmáyé lónìí òjijì ọlọ́run yóò lè fún akábájú kò kálé òjijì ọlọ́run ní kò lè. ọ̀dà tẹ bá alẹ́ máa jókòó sójú ọ̀nà fàáàtì mẹjálì sàhàpàhà ẹfọ ọdẹ lẹnu rẹ o dìdẹdẹ lọjọ kùsì ẹ ẹfun lẹnu rẹ wọn bá ní òṣìṣẹ́ Ọlọ́run kí lè tọ òṣìṣẹ́ Ọlọ́run dídẹ ìdílé àlùjá yìí ẹni tí ọba mọbi ti lọ lábẹrẹ ojú kùsì wa ti mọtara sí ẹ ojú olóyin bíbáyìí lókè ẹ wọn bá ní òun bá wọ́n ní àbá àkẹ́kọ̀ọ́ máa ń ṣe alukọ́ mi báyìí kéré ìjà wọ́n ti lọ lé ń bọ́ wá nílé wọn báyìí wọ́n bá dé òkè méjì ni. àwọn náà lọ sọ fún mi ọmọ bẹ́ẹ̀ ń tèmi àáfẹ́ ọtíátíá ọmọ kò lọ. sọ́ọ̀ bá ti lè rìn ọmọ kàdà wọ́n fi ẹ̀kọ́ yẹ kọ́ sẹ́wọ́ ẹni yẹn sọ́ọ̀ bá tẹ̀ wá sẹ́wọ́ rẹ̀ ọ̀sẹ̀ ní kálukú méjì ẹ̀. ọ̀gbẹ́gbàgbọ́ mi ọjà mi lójú mọ́gàrí òdì kọjá ọkùnrin ààrẹ fún mi. ó ń fẹ́ ní tí ọ̀pá mọ́ mi ti lọ níbi ti lọ. àkọ́kọ́ ni wọ́rọ́ tún sẹlẹ̀ dá sálámọ̀ padà yóò gbá sí wàá dúmọ́ sálásì èmi tẹ̀ fẹ́ ká ṣe bẹ́ẹ̀ báwọn ti bá jókòó lẹ́bàá ọ̀dẹ̀ kálukọ́ ra máa kọjá lẹ́ẹ̀kan tán. asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh tó jáde ìwọ kọjá lọ báyìí ẹlòmí oṣù tẹ̀lé ọ asalaamu aleykum wa rahmatulah wa barakatu ọjà mi lójú pàtó àdìkẹ wọn ò ṣe kẹntò fóònù láàdá wọn gbà lọlé wọn ò ní rọrọ ẹni kẹkẹ sọ tí wọn èkó ẹ bá bá bàtú láì fún wọn rò torí ẹ máa ń lọ jà tẹ́lẹ̀ ẹ Ọlọ́run ti á ti káwọn ráǹfààní rẹ bẹ́ẹ̀ gbogbo abẹ́ ọ̀ndrẹ́dì àwọn akọ̀jálẹ̀ ọ̀kọ̀kẹ́ àwọn abẹ́ asalaamu aleykum wa rahmatulah wa barakatu ó dájú pé ládàá ó rù lọ́lé wọn ò ní lè rí ọ̀rọ̀ tó ti tẹ́lẹ̀ kejì wọn ò ní rí lẹ́yìn sọ. ìkẹta gọ́dùn lè àbùsàn ìbá rẹ̀ júlẹ̀ sí ìyẹn máa délé kálí ọ̀rọ̀ ọmọ pupa dé olóko rẹ̀ ọmọbìnrin tó pupa tọ́gbọ́n ròdòròdò nítorí pọ́pọ̀lọpọ̀ wa máa ń dúdú pupa làwọn aláìkè ẹlòmínà aláìkè dúdú o kàkẹ́ á àgbọ̀ sẹ́yìn àbá náà máa rí ni ah, gbàgbé kéèyàn lójú. tóòtọ́ ọba ti jókòó síwájú ìta àwọn rẹ̀ júlẹ̀ mọ́ tọ̀rọ̀ rẹ̀ tọ́ sọ̀ débi ìsìnẹ́bì yẹn. nígbà tọ́lọ́run sọ pé ká bá ṣàgbèrè pé èèwọ̀ ni gbogbo ọ̀nà tí èèyàn sọ̀ débi àgbèrè ọlọ́run kì í kó tilẹ̀ mú ẹ̀ wà á bọ̀rọ̀ ìwọ́ di ìbátan. ọlọ́run pàṣẹ pé ẹrẹ ju ilẹ̀ ìwọ́ wa lọ jókòó síbi tó yẹ pé ọmọ tó wọ oníta ìdí à ọmọ yìí rẹ ìyẹn ọ̀tá tí ẹ bá ti wá síbi ìborí rẹ lé lọ́lẹ̀ láà ìlà àṣẹ. àwọn oníta ìyá bàtú máa ti bẹ́ẹ̀ tó bá wọlé ẹ̀rí mi kẹ́ tó fẹ́ mi ni. ìyàwó rẹ̀ júlẹ̀ o ọlẹ́yìn ó rí irikúri tó ayé wájú ìta náà ló lọ́ọ́ jókòó ó rí gbà ìkẹ́rin àṣẹ dáadáa torí gbòjó kó wájú ìta yẹn tó àwọn fẹ́ẹ́ ṣe fàájì lọ ọ̀rọ̀ bá wọn ni o ìjà lọ sí o àfà lẹ́sàrọ̀ wọn láwọn yìí sàrọ̀ sóla ẹlẹ́dàá ni ẹni èyí lẹ́sùn ti sẹ́ kí ni pírọ́blẹ́mù yà fà wàhálà yìí ti fẹ́ wá kọjú o ẹjẹ àlọ kírun ó lè gbé mùsùlùmí ní ẹjẹ àlọ kírun iṣẹ́ tọrọ àwọ ni. bákan náà ìkarùn wọlé àdìlálẹ ìlú ìgbà ìgbà kọ nípa pálapàla lórí obìnrin tó wọ pátá ní ìpè ní mínísítà ìdíkà tó wọ pátá tó wọ bóde wọn wà lọ tàbí kò fèdè ẹ wá àbá tí ò sì tí ó ń sèyí yìí rẹ orí aláfẹ́wọ́ òsì aláìdí òdì mi tẹ̀ sílẹ̀ ìwò dọ́dọ̀ òun bó ti ń nìyí ọ̀dà ẹ ṣé bá sọ fún mùsùlùmí ti mùsùlùmí lẹ́ ń ṣe gbogbo gbogbo ara rẹ kò sínú ìlànà yín náà kò sí báyìí ẹ wà báyìí dápẹ́ máa wẹ̀ ẹnu sí ra ojú sí náà ó sì àfọwọ́ òkú wò kílẹ̀ wò dárò òun. tọwọ pọ̀ lójú kò wájú ta. rí àwọn èyí tí wọ́n ń sì jẹ̀mẹ̀ tí wọ́n máa ń fọ́ fún àwọn ọmọ àdúgbò dị ọlọ́ bá wọn nìkan ẹ̀yin náà rí kílẹ̀ wò bẹ́ẹ̀ ti pọ̀ jù sọmọ mọ́ fún ni. mo pẹ̀lú kẹ́yìn dá táwọn sàn ábò ní jókòó síwájú ìdáná ṣùgbọ́n kọ́ lọ́rọ̀ sílẹ̀ wa ẹ ìbí bá ra àrùn yẹn náà ní àṣọ ìwọ́ pàrọ̀ ọwọ́ rẹ̀ ó lè gbọ́ kankan ẹ yẹ ká bí ìdíyókù jẹrẹ àṣàtà ní mọ̀kàtà ní àgbẹ̀yìnlá. عن عطاء بن أن النبي صلى الله عليه وسلم قال إياكم والجلوس في الطرقات قالوا يا رسول الله ما لا نبد من مجالسنا نتحدث فيها فقال رسول الله صلى الله عليه وسلم أما إذا أبيتم فعاتوا الطريق حقه قالوا وما حق الطريق يا رسول الله قال قلب البصر وقف الأذى والأمر بالمعروف والنهي عن المنكر آري حديث الجندك محمد بن عبيد الله حدثنا ولي ní àjàrà wà ní tí من náà tó fún ọkọ alámọ̀lẹ́ sẹ́yìn ní asílẹ̀ lábẹ́rẹ́ àtàwọn ìyàsá lábẹ́rẹ́ àyẹ̀sá ìyẹn ní mọ̀tẹ́rẹ́ ọ̀dọ̀ lọ́wọ́ tàlá ní. wọ́n là nẹ́bí sọ́lọ́ lọ́wọ́ sọ́lá ní adé ẹ̀ sọ́ra ayín. ẹ má máa lọ jòkó síbi táwọn èèyàn ń gbà kọjá káàkiri. ọ̀nà tí gbogbo èèyàn tètè fi rí yẹn. wọ́n ní ìròyìn ọlọ́run. láàárín ọ̀gá rẹ̀ ti là ń bẹ́ẹ̀. akẹ́ńjókòó bí a sọ̀rọ̀ ni ìgbàlọ́ tẹ bá wa kọ tẹlẹ máa jòkó bẹ́ẹ̀ ẹ fún àyè yẹn lẹsàn rẹ o wọn ní kí lẹsàn yọ òjijì Ọlọ́run bẹ́ẹ̀ ní rẹ jólẹ ẹyọ kan tó fi lé sí òun náà ní káàpù lórí náà nára ẹ fi kú tilẹ̀ lójú mẹ́fà sùtá ìkáwọ rẹ ló níbi iwájú tó lókòó sí yẹn táwọn ọlọ́kadà bá gbára wọn tí o gbogbo ti fọ́lẹ̀ ọwọ́ ayọ̀ ìgbálẹ̀ ọlọ́gba ìbò yẹn sódà fẹ́lú mi bá mi rẹ kọjá kó mi bá ti di ni o ọba ti di ilé yẹn náà wà ní olórí ọjọ́ ti lọ́ọ́lù àtẹ̀lé òun fà á di di ọ̀rọ̀ àwọn ọmọ bàṣàrú nàbí lè jẹ́mẹ̀ yìí wọ́n ti kó ti lọ àti ìdíkàdìkò díẹ̀ àwọn ọ̀dà bá ní ká ká حبيبي لا لا ان شاء الله نعم Thank you. بن اسماعيل tí wọ́n bá wí pé lókun tí wọ́n bá wí pé wọ́n gbọ́dọ̀ parí síbi àní àwọn òṣùwàyí àní àbíyí ẹnjẹ́tì bí wọ́n ti wá lẹ́ni bẹ́ẹ̀ náà ni báyìí bí bẹ́ẹ̀ náà ti máa wá lẹ́ni báyìí sọ́dí bí bẹ́ẹ̀ náà ti máa wá lẹ́ni ṣùgbọ́n àdéhùn wọn ẹ̀kọ́ tá a kẹ́ ń kọ́ bẹ̀rẹ̀ pé bí máa ń dé dárájà hasan yẹn àdéhùn wọn máa ń dé hasan yẹn inú òṣèlú ìdàgbàsókè ìjẹ́ ẹ̀ṣẹ́ ìjìnlẹ̀ àti àwọn òṣèlú. àlàyé èyí tó bá súnmọ́ tí ò ní kí ni wá ni wọ́n fi hukumu èyí tí ò ní àjẹjì kí ni wọ́n fi dájọ́ rẹ̀ ìdẹ̀sáré lọ rẹ̀. Ṣé àìbá ti ṣàtúntàn? ọkẹ àbí ọkẹ àbí ni wọn ti kíni ni wọn dáa dúró. òun náà ní lọ òun ni ọkẹ wí báyìí wà ní ajá ní pé wọ́n dáa dúró bẹ́ẹ̀ wọ́n bíi àjàdé ìṣẹ̀lẹ̀ tuntun mọ̀ wípé sàhé torí gẹ́gẹ́ bá a gbọ́ ikú dé dájà kásá tẹ̀wọ̀n wí wọ́n ní lè ha lè amúlẹ̀ ìbùdó ṣùáyé torí amúlẹ̀ ìbùdó ṣùáyé ọ̀rọ̀ kẹgbọ́dọ̀ takú sí bí amúlẹ̀ ìbùdó ṣùáyé kan agbọ́dọ̀ ní àjàdé ọba àbáwá ní àjàdé ó sì fi. Thank you. látàrí pé kí ó bá ń yìí tí òbí ṣe ilé àwọn tó ṣe ìyá ti mú ìgbìmọ̀ ọ̀ṣun gbẹ̀ngà tẹ̀rí pé ogun sábẹ́bí sọ̀rọ̀ àtọ́lájà akọ́lẹ́ sọ̀rọ̀ onímọ̀dé ṣùgbọ́n ìta bẹ àti ọkọ̀ àti ọfà arò ìdà àtọ́fà orin lẹ́bẹ̀ yìí tó tún wà ní òkúta òkúta yéyí tó ti sojú wọn fi òkú ọkọ fẹẹ tu ni wọn bá ti yílu àwọn ènìyàn báyìí lóye tí wọn lò láti kúrò july four july ó di ọgbà ọjọ́ àti ìgbọmọ òkúta yẹn ibi ẹ jáde lọ́jọ́ sùn tó ń pẹ̀lú jalik kó dàbí wọ́n sọ̀rọ̀ wọ́n sọ wọ́n á ju yọ̀ọ̀kan yìí yóò lè gbé wọ́n ti sún bí tó lè rìn dé yọ̀ọ̀kan lọ bá ẹni tí wọ́n fẹ́ sá mọ́ ẹ̀ àwọn yẹn lọ́wọ́ àti kí wọ́n gbẹ́ kótó káwọn àfi kó bẹ́ẹ̀ ṣùgbọ́n ìmọ̀ kéré bẹ́ẹ̀ lè fi jà káà náà bá lóko ká jà láyé bàbá lálàsẹ ká jà lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n kò tí ì sí aláṣẹ tá a jagun ní ẹ̀yìn rẹ̀ àfẹ̀yí téèyàn ọba fi dá àbúgbò rẹ̀ lóko tọ́ba ti lọ ẹlẹ́yẹlé tọ́ fi fún níwèé o lè gbé sọ́dọ̀ ọ̀rọ̀ bó ti ń sùn gẹ́gẹ́ bí abẹ́ wọn táwọn gẹ́gẹ́ bí yẹ bẹ́ẹ̀ so irú yẹn síláì yẹn lè lò mọ́ túbọ̀ wá sáyẹn nìkan kí wọ́n yọ ọta lára rẹ̀ bóyá ṣìta kò sí ṣéhérù bẹ́ẹ̀ búkú kébí ò bọ́ bá sí ni wọ́n kẹ̀dọ́gba àrí kéréké kan ní abákẹ́ mbẹ́lẹ́ ọlọ́ta ewé àdìjà wọn ni wọ́n máa ń lò mo sì wó ikọ́ wa náà ikọ́ wa káwọn àbá wọn polówó ọjà tí wọ́n lè yọ fún wa tí wọ́n yọ ta ìṣọ́ àwọn tọ́ba tó lè lọ àwọn yọ tí wọ́n fa àwọn ẹ̀yìn ara yóò jáde insha allah wọ́n wà ní. so kò ní ẹ̀kọ́ kẹ̀kẹ́ ló kò ní ẹ̀kọ́ kẹ̀kẹ́ ló kò lóru kan. ẹ abẹ́rẹ́ ẹ̀ ló ń ṣẹlẹ̀ ní ìtàn tó fi gbóná bá dá àti yẹn lára. wọ́n lè lọ kí ní kan ẹ̀ ó sì di ìpẹ́ tí wọ́n ní wọ́n fi ó sì ti lé ìpẹ́ kan jẹ́ lẹ́yìn o lè jẹ́rìí ìpẹ́. ẹ̀rọ bí irú àfi tó tó ṣe gbé tó ṣe kéde bá mú yẹn wọ́n mú yé pẹ̀ ẹ̀ kìnní agbọ́n yẹn wọ́n kẹ̀ ti rí gbogbo nígbà ní pọ̀pọ̀ èèyàn kẹ̀ ọlọ́run ní máa ní ọlọ́run. àwọn wa ti bí ìpínlẹ̀ àwọn ni wọ́n làwọn fẹ́ ṣe kẹ̀kẹ́ wọ́n bá gbowó fún mi lọ́dọ̀ ìyá nínú kẹsàn ọ̀rọ̀ akéré báyìí tó káà ní ẹ̀wá sí inú kẹsàn ẹ̀ká wà sí afájúlọ ayé ká wà yìí ó ti di lórí àlùkò tó ilé ayé ìmọ̀ ní báyìí ìbọn yìí sáá lẹ́yìn ìjọba ti fáwọn ọlọ́pàá ọdún láwọn fòrò ṣe ọdún ti gbó fáwọn dìbìtì tẹ̀sí ẹ̀rí bá wọ̀ ọ́ nìyẹn àbíbọn sáá sọ́jà ti di tiwọn rẹ̀ ìbọn yìí sáá ọ́fíìsì náà tún ní ìbọn yìí sáá ọdún láwọn ọlọ́dẹ náà ìbọn yìí sáá kájọ wá níbẹ̀ ní bọ̀ báyìí gbọ́ olùdí bẹ́ẹ̀ tó ṣé ẹni ọmọ lẹ́lẹ́yẹ lé lọ́lọ́ gbà bọ̀ àádùn wa kí láà máa lò sí lọ́nà ìhàlẹ́ yìí pẹ̀lú káàrin sọ́dọ̀ àwọn ọmọ ìyá kọ̀ọ̀kan tí wọ́n mọ̀ nípa ilẹ̀ àìláàjì rẹ̀ kó súnmọ́ ó sì mọ̀ láàrin wọn dáadáa tí wọ́n lè yọ náà tí ò ní ní ṣe ìṣẹ́ Thank you. náà àkọ́kọ́lẹ́ tí o gbọ́dọ̀ sọ ohun ní olórí káwọ́ ti gbèdé yẹn lọ. ẹ wo ibi fẹ́ lọ yẹn kí ni wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ tí o ní àtẹ́sí ẹ̀sìn ní ìgbẹ́jọ́ ẹ ọ̀pẹ́ báwọn yẹn kẹ́sì báwọn fẹ́ lọ sí ìjà wa mi ò sì lónìí àárẹ̀ sí kẹ́sì wọ́n ní torí pé àjẹ wa ṣé àwọn afẹ́ lọ bẹ̀ ọlọ́mọ kẹta àwọn afá pé ọyẹ kẹ́nìkan gbórí lẹ̀ káwọn fagbọ̀n ní ká ah! afá wa dẹ̀ àwọn ẹ̀dọ́ bí ẹ̀yin gbórí lẹ̀ ká àgbọ̀n lórí káwọn àyókù máa jàgbọ́n lọ. ṣé rí nǹkan ní ẹsẹ̀ lọ bá ti ṣe é ti bẹ́ẹ̀ kí ni wọ́n fẹ́ máa ṣe ń bẹ̀ níbi ìpàdé yẹn tí ò ní nǹkan lè kó bá ẹnu níyàn gbé dání tí o bá ti sí tíyẹn ti gbìyànjú lórí ẹ̀ ọ̀yọ́ ti sí bẹ́ẹ̀ ó sì ti ṣe agbára ọ̀rọ̀ lórí mi agbára báírò àbí agbára ẹsẹ̀ kó bá wọn lò títí tọ́lọ́wọ́n fi ní kí n kiri ẹ̀ ṣe. àti wípé káàmùkí ẹ̀ ní bínú torí ẹnu tẹ́jú ara wa kí lóbìnrin wá bẹ́ẹ̀ tí ló ń wá ń bẹ̀ tani lọ́ọ̀rù tó gbè mí sí o torí nǹkan ọkọ̀ dàbí lójú ni pé iṣẹ́ èèyàn di lọ́yà iṣẹ́ tó ní í ṣe pẹ̀lú kéèyàn bọ́ ọ̀tà kọ́ máa di kíni o kọ́ máa sọ̀rọ̀ tí yóò dùn wájú wa sọ̀rọ̀ ni ẹ̀sìn tí wò ń láàyè bẹ́ẹ̀. lórí arábìnrin yẹn gbọ́dọ̀ kọ́kọ́ wòye sí ẹ̀dẹ̀ má gbàgbé obìnrin tí ó jáde lọ ṣiṣẹ́ àbí irú iṣẹ́ bẹ́ẹ̀ yóò dájú pé ààrẹ lòdì lòdì sí àpò àṣìdúgbò kàkàtì. náà. Thank you ìyá ti kíkà ok? <clears throat> tọ́ba wa rí bẹ́ẹ̀ ẹni tó fẹ́ lọ gbé jà ni ẹ ọ̀ bójú tí wọ́n tó gbóhùn bẹ́sọ̀ yìí ẹni tó fẹ́ lọ gbé jà wọ́n lò ìjábà ni wọ́n lò ìjábà yẹn yóò wù pété kò láàbù bá kàn kí ó kò bá wọn lọ́wọ́ ẹ ọ̀ lọ́wọ́ àpẹ̀lú bàbá jọ̀gàn tí wọ́n lẹ́nìkan ọlọ́kẹ́kọ̀ọ́ amòfin ni wọ́n bá wọ́n lọ ìwòlẹ̀ máa ń lọ lọ́ọ̀sù owó gọbọi yóò tún wá pa owó sì jẹun. sọ ohun tí bàbá ń béèrè lọ́wọ́ ẹni ní jọ́ọ̀lì ní pé má má gbàgbé owó sì tó ní jẹun. títẹ débi ọ̀rọ̀ ni pété ọba ti kọ́ tọ́ba ti kọ́ òfin yẹn tẹ́ ṣẹ́ńtẹ́ tí kò kọ́ ba lórí bẹ́ẹ̀ kò fi máa lò ẹni ẹni ọkàwé tí lọ́ọ̀ tagi ẹ̀wọ̀n sáàdù àmọ̀tádọ̀ àlédò wàhálà èyí ni wọ́n ta wọ́n ka wíríwíri ìwé igi igi dáná ni o sọmọ pé pákó o lè máa nú ẹsẹ̀ sọmọ àná ojú ẹ̀kan ti kó pákó lù sórí ọkọ̀ ẹ ti dá igi dáná mọ́ òun ni wọ́n ń dì tí wọ́n ń dì í ta àwọn afẹ́lẹ́ ìdẹ́ni tí wọ́n bá ti èbó kalẹ̀ láì náà ní sáàfà ni ni abẹ́lẹ̀ èbó mọ̀rọ̀ bá rìn ẹtí rẹ̀ yìí sọ̀rọ̀ yẹn ni wọ́n sọ bẹ́ẹ̀ ni ìyẹn lè gàdí tí ò lè máa lọ tòkì tó tọ́ bá ti yé wa wípé ipa tóbìnrin fẹ́ kó nìyẹn tí wọ́n máa jẹ́rìí sọ́jà táwọn òbí ẹgbẹ́ rẹ̀ bá dé kiri ọ tí wọ́n bá rà yóò bu ọ́ lù àwa tá a fẹ́ ká sọ̀rọ̀ yẹn tí ó lè mú bá kankan náà sí wa tó bá ti dá wa lójú bẹ́ẹ̀ kájà sí a ti rìn lọ́wọ́ ọmọ ní apá àti òdìjà ẹ̀yin obìnrin ọ̀rọ̀ tá à sọ yìí wúlò fún yẹn má pa ẹ̀rọ wọn àbí fẹ́ máa lọ lé. wọ́n gbọ́ dáadáa. àwọn tó jẹ́ àwọn aláṣẹ bẹ́ẹ̀ ló bá ti kó ní fáìmà obìnrin ni wọ́n. kí ló ń kí ló ń gbájú láti rẹ̀ ibi tó máa mọ̀ wíwọ Islam ilé wọn fi kí uh, dọ́tọ̀ wí balẹ̀ níjọ́ tí a kó wá dínà wa ìgbà tí wọ́n ti lè tó káàdé dínà rẹ̀ wọ́n àṣàdúrà rẹ̀ báyìí wọn kó ṣàdúrà tó wọ́n ti àkàtọ̀ ẹ dákun ẹ dákẹ́ á sọ wọn bá mi mú un lọ parí náà. nípa yẹn. láàyè ìgbà tó sọ̀tẹ̀ gbogbo àwọn tó jẹ́ ọ̀la tí wọ́n wura ọ̀la ìgbé àti ìgbà ní ẹ̀dá ọ̀rọ̀ ìjọba wọ́n ti àti bẹ́ẹ̀ lórí ìgbà tó sọ wọ́n bá ti tẹ̀ àmì torí mo sún ó tó tó á fi kọ́ rèé láti jẹ́ kí àwọn èèyàn àti ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ọ̀ ti fi àwa àtòkè tẹ̀lé ní ìdí ìbàdàn nítorí pé náà expression of willingness when she knows you will impact it. Because hands of our respect. So they are the Alpha and Omega. And the Alpha and Omega is there. I want to tell one thing. So Saba is still to respond actively to the Roma. Sọ nípa bẹ́ẹ̀ mọ ọ̀rọ̀ lẹ́ni gbọ́ yẹn lábá ti lè kópa kò lásán tó kọ́ wò tí ò ní kópa ẹ̀sìn wa nípa ìdílé tá a fẹ́ dìde sọ̀rọ̀ yẹn ká dìde kẹrin. náà wàá rí sùn sára àti ọ̀sán. wọ́n mú sára sí ìgbésí ìgbésí àwọn olùdíje wà ní wọ́n ká fúláì náà pẹ̀lú àwọn akẹ́kẹ́ ìlú wọ́n jáde lọ láti rẹ̀ àwọn ọ̀lẹ́gbẹ̀rẹ̀ láti rẹ̀ lójú wọn. èyí wá jọ̀ dáadé ẹ̀kọ́ wọ́n fẹ́ẹ́ sọ láti pẹ̀lú wa wọ́n fẹ́ sọ láti pẹ̀lú wa ní ìlú kọ́ńtì náà ọ̀gá ilé ẹ̀kọ́ ìṣìlérí lóhùn nìkan àìsí mi fẹ́ ó sọ fún káyọ̀ nígbà tí wọ́n ti dé gbogbo àwọn ìdílé ti kalẹ̀ àdéhùn ìgbìmọ̀ ti náà wípé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ àwọn ìṣòro wọn ló fẹ́ ṣe ní láti láti pé kí tú kí màmá ti dájú pé tó wọ́n ti àti ah, sọ fún ìyẹn lèyẹn lẹ́kọ̀ọ́ ìyẹn ò lọ ka ènìyàn ní àtìlẹ́ rí àmì mọ̀lọ́bọ́ tí tí ò bá ti wá fẹ́ náà ó tó rẹ̀ ìgbẹ̀lẹ̀ kí ẹ̀ bá sọ ní ìjà àwọn ará rẹ̀ tó lọ́ bá sínú ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ lò tẹ́lẹ̀ kì í ṣe bí bẹ́ẹ̀ máa ń dáhùn síra wa kì ká máa gbóhùn sókè ẹni ìmọ̀mù ti bẹ̀rẹ̀ kútu aa ah, kéèyàn fẹ́ nìyẹn rẹ tó ti yẹ ṣùgbọ́n tí bá ti bẹ̀rẹ̀ mú túbà kéèyàn sọ ẹbẹ rámì mi ní ìmójókòó nígbà yìí tẹ́lẹ̀ kéèyàn sọ fún mi. tí ọba ti wá fẹ́ gbà ó gbọ́dọ̀ ti jà mọ́ ìyẹn kẹtọ́ láǹfààní àti bájà òun ní dání o alọ́fẹ́rẹ́ wa lé ẹ̀kọ́ fẹ́ gba wájú rẹ̀ kọjá ọba àdìyẹ ti ọba àtàrí ẹ̀ tí ọba gbọ́ ọ̀sán ọdún ìjà kọ́lá dání.

àkéyàn ọba wa bẹ́ẹ̀ kéèyàn má bá àwọn ènìyàn jókòó torí bí wọ́n bá ti ń tayò láburú máa ń ṣẹlẹ̀ fẹ́ wọ́n lè máa bú bàbá ara wọn wọ́n lè wúyà ara wọn ibẹ̀ wọ́n ti máa ń bẹ̀rẹ̀ ogun ìdí ayò ẹlòmíràn padà fayò sí yóò ti wàhálà so kí yẹn sọra gbogbo àwọn ìjókòó yẹn kí yẹn sọra bẹ́ẹ̀ni yẹn bá ní ṣọ́ọ̀bù ìyẹn kọndíṣẹ eh, ti dé ní ọjà líle àwọn ajá ti pé ṣọ́ọ̀bù yẹn ìgbà tí èèyàn bá dé bùkátà nìkan ní ọmọ àwọn abẹ ẹ̀wọ̀n ṣé kùnà alálùbá ni wà lọkọ lọ wọn bá ní ṣọ́ọ̀bù torí bàbá aláàgbò ni wọn wọn ń ṣe àgbo àájú ni wọn bẹ́ẹ̀ni wọn láwọn àkókò táwọn fún sọmọ bí yóò ṣe ṣe nìyẹn tó dàtí yóò fi lè sọra fún ọ̀rọ̀ torí kan bí ti jókòó wájú ìta táwọn yẹn ń gbà kọjá yìí ọ̀rọ̀ ọkọjẹ́ ṣọ́ọ̀bù kan èyí ó lo àwọn ẹ̀kọ́ tí àwọn èèyàn ṣá ọ. Ní ọyẹ káwọn ènìyàn náà mọ̀ níbi sáfù wá nílẹ̀ káwọn bọ̀ sí ìwúra náà. Maaleykum salaam wa rahmatulah. Bókè ni rí? Kí ni wọ́n ń sin bẹ́ẹ̀? Bí ìjọba ń gbà lórí ọkọ̀, káà ń pọ̀ ìrọ́ ni tó bá ti lágbára bí àwa náà ló mú tó o sẹ́rẹ̀ ọlọ́wọ́n gbẹ̀tọ́ rẹ̀ mọ́ àríkè sí yìí ọlọ́wọ́n gbẹ̀tọ́ yẹ̀ mọ́ ní wọ́n lé gbà yẹn tó tọ́. ẹ tó bá fi yí pé tó bá yí pé wọ́n fẹ́ sòdòdó ń bẹ̀ tí o sì jẹ́ bí irú yẹn náà lèèyàn wá tó o kó lẹ́nu gbà wọlé àwọn ẹni tẹ́lẹ̀ rìn lọ́wọ́ yẹn ní rìn lọ́wọ́ ibi tó burú nìyẹn ìyẹn lè kẹ́kọ̀ọ́ yẹn tó bá kẹ́kọ̀ọ́ yẹn ó kú bó òṣèlú fáwọn tí wọ́n fi ọ́ sọ́fíìsì ẹgbẹ́ owó wọlé níjọ́ táwọn ènìyàn tí ogun bá dé ẹ̀ ní àfíìsì wọn kí ẹ̀ má fi kú iṣẹ́ yẹn ó lè lẹ́jà ẹ̀ wọ́n ọ̀rọ̀ bá yẹn lé. Ha ah, ìjà kan wà ìyẹn lè ti ṣiṣẹ́ torí wọn máa ń pè yàn ní hajjab lójú ayé àlẹ́ sọ́lọ́lá islam ìpè hajjab tí ẹ ní yẹn tí máa ń dínkù ni wọ́n mọ̀ ọmọ ni ìyẹn lè fi ṣiṣẹ́ dáadáa ọ̀yà tó ti rúkìá rúkìá tá a bá ní bùkátà sí lójú ìdí yẹn bá ń fẹ́ ìlàjò kọ́mọ ẹ̀rì bá sọ̀rọ̀ tọ́pọ̀ lórí ẹ̀dì èlò tí yẹn bá ní bùkátà sí ẹjọ́ bá ní bùkátà kí ẹ gbogbo abẹ́rẹ́ lọ́dẹ̀ kámọ̀ tó bá ti dá rẹ lójú lójú àbúrò lè máa ṣe rúkìá láàrin ẹgbẹ́ rẹ̀. Ṣé kí ìyẹn bá ń bá ẹ̀mí sálẹ̀? Ṣé ẹ lè dáwọ́ ìpapọ̀ mọ́ àwọn àwọn? ẹ rí nínú àwọn ẹni tí wọ́n láǹfààní àti ṣìjámọ̀ ẹni tí bá ṣiṣẹ́ tó lágbára lè ṣìjámọ̀ bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ àtẹ́yìn kéèyàn tún méjì papọ̀ láì ọ̀kẹ́ nínú àkókò méjèèjì bíi mọ́lémọ́lé kẹ́lékẹ́lé tábà bọ́yá rẹ̀ ti fẹ́ rí yẹn bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. díẹ̀ sùn àwọn tó bá ṣiṣẹ́ níbi wọ́n ní kí ló ṣe nígbà tó jẹ́ alẹ́bàdàn sàlá ti jáwó láì ní. bó o wá lẹ tó ń kẹ́sì ní kọ́ńtíṣàn bó lọ́rọ̀ rẹ ti máa jù. ọ̀rọ̀ bí bẹ́ẹ̀ tó yẹ lè ṣe dára ọlọ́wàá rẹ̀.